lásìkò ọmọ ètò náà padà pẹ̀lú ọ̀rọ̀ ìbéèrè táwọn akọ́ béèrè nípa ni pé abẹ́ kí dọ̀kítọ̀ wa kán advice wa generally àwọn ìlànà téèyàn bá fẹ́ máa plan fún bẹ́ẹ̀ ó plan fún níka àwọn ìlànà then àwọn criterion téèyàn lè fi choose partner téèyàn bá ń plan àwọn irú ètò yìí mú kí dọ̀tún gan àgbàgbà jẹ́nẹ́rálì lórí ètò yìí. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala ba'd. السلام عليكم ورحمة الله وبركاته. كابي إما أنا تبيرين nípa nítorí kéèyàn ṣe kéèyàn bá fẹ́ yan ẹnìkejì èèyàn. àwọ̀ nítorí pàtàkì gbà náà ní kí mùsùlùmí máa ronú lọ sí ọ̀nà àti ṣe tọrọ ọ̀mọ̀ràn nípa rẹ̀ torí pé ìgbésí ayé èèyàn kò èyí tó dúró dọ́gba tó ní balance lópin ìgbà tó bá yẹ pé ọkùnrin ń dágbé ni obìnrin náà sì ń dágbé ṣùgbọ́n àti yẹn ní kejì ẹni bó ti jẹ́ pé ẹ̀sìn wa ni ìlànà anábì wa sallallahu alaihi wa sallam ni wọ́n fẹ́ kéèyàn jẹ́ni tó so yí pé ó gbé àwọn ìgbésẹ̀ kan pàtàkì ètò sì pé wọ́n ràn lọ́wọ́ láti mú kí ẹ̀sà tí ọba sà kó jẹ́ sà tó dára yóò sì jẹ́ kí gbèsè ayé rẹ̀ pẹ̀lú gbogbo ẹni tó bá ń yàn níyàwó dàbọ̀kọ yóò jẹ́ kí gbèsè ayé wọn kó jẹ́ gbèsè ayé aládùn nínú àwọn gbèsè yìí wọn náà ní kí máa pé à ń níyàwó àbá ń lọ́kọ ẹ̀sìn ni ìsàtà ìjẹta bá ti máa lẹ́sìn eléyìí túmọ̀ sí wípé ó ṣeéṣe ó jẹ́ pé ńgbà tá a bá wọnú rẹ̀ tán bá ti ṣe lérò pé ó máa dùn lójoojúmọ́ kọ́ má rí bẹ́ẹ̀ gbà mí bàtà bá sì máa lẹ́sìn sùúrù àtàfáradà èdè múni lé gbé ẹrù náà lọ síbi ire ọlọ́run bò ní fi wọ́n yàn torípé yàtọ̀ ń bẹ láàrin ẹni tó fẹ́ yàn wò látàrí kọ́ máa pẹ́ sí ni àtẹni tó fẹ́ yàn wò látàrí kọ́ kà fún àṣà torípé tó bá ṣe tó bá gbèrú gbèsè yẹn látàrí pẹ́ sí ni irú yín ẹjọ́ yín ò ní pọ̀ ọ́. àwọn ẹni bá ní dásọ̀rọ̀ yín ò ní pọ̀ lọ títí ẹ̀tọ́ sẹ́ni tó ṣe pé àtà lọ́ka kù. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tuntun ẹ̀ka mójútó pé ẹni tó o bẹ́ẹ̀ yàn níyàwó àkọ́kọ́ wọ́n fi àwọn àtàbàtì wà nígbèsè alákọ̀ọ́kọ́ eléyà túmọ̀ sí pé èmi ò bùkátà àti fẹ́yàwó kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ tàbá ti máa lẹ́sìn ìnídìí àti fẹ́yàwó kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ tàbá ti máa lẹ́sìn èmi ò fẹ́ lọ́kọ kò gbọ́dọ̀ wáyé nítorí pé wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ nípa àwọn arákùnrin mẹ́ta yẹn tí wọ́n wá sílẹ̀ anabi sallallahu alaihi wasallam tí wọ́n ṣèwádìí nípa abóòlù anabi ti máa gbélé sẹ́sìn.

ẹnì kejì sọ pé òun tó wọn máa fi gbogbo ọjọ́ ayé bá àwọn ẹni wọn ní sínú kò sóòrù kò sọfẹ ẹnìkan sì sọ pé òun ò ní fẹ́ àwọn máa ń tò anabi sallallahu alaihi wasallam dáa wípé man raghiba an sunnati falaysa minni ama wa inni la akhshakum lillahi wa atqakum lahu walakinni aqumu wa ana wa asumu. وأفطر وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني anabi sallallahu alaihi wasallam ke mi mọ páyọ Ọlọ́run ọba jù láàrin èmi mo sì bẹ̀rù rẹ̀ jù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èmi tẹ́ rí ètò mo bá ti lóru kírun mo tún máa ń sùn èmi ti gbàwẹ̀ kí n má sínú mo sì ń fẹ́ àwọn obìnrin níyàwó torí ẹ gbogbo ẹni tó bá ti wá kọ̀yìn sí lánàá mi ànábì sallallahu alaihi wasallam tó lò ó níbi sọnà ànábì ní kọjọ kan nínú jọ mi. eléyìí túmọ̀ sí pé tá a bá ti máa lẹ́sìn yìí ọ̀rọ̀ pé mi ní fẹ́ yàwó ká mú kó. ẹlẹ́ẹ̀kejì ẹni tá a sà lẹ́sà kọ́mọdé yàwó wa àbí tá lẹ́sà kọ́mọdé ọkọ wa abọ́dọ̀ sàkíyèsí nǹkan kan lára rẹ̀ kò tó kíkẹ́ ká rí pé. ẹni tí a fẹ́ fẹ́ yìí báyìí ó wù wá. lẹ́sẹ̀ ẹni tí a fẹ́ ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó wù wá táwa náà ti wù. eléyìí bẹ́ẹ̀ ni wọ́n jẹ̀ mú àmọ́ kìí sùn gbogbo ẹ̀. anabi wa sallallahu alayhi wa sallam ni tazawwaju alwadud alwadud àwọn alobìnrin tẹ fẹ́ràn táwọn náà ti fẹ́ràn yìí ìyẹn ni pé tí o bá ti. ikú ẹjọ máa pààrọ̀ ẹ máa ti pàṣẹ pààrọ̀ fẹm tó bá pa gbọn abìkan lásán lọ wà kò ní lọ títí wọn nìkan lọ fẹ́ràn rẹ wọn fẹ́ràn rẹ onìkan lọ fẹ́ràn rẹ wọn fẹ́ràn rẹ wàhálà yẹn ti máa ń pọ̀ jù torí pé ọ̀kan nínú yóò máa rí kó nǹkan ṣe wàhálà nífẹ̀ẹ́ ni tí ọ̀ka fún àbẹ̀ wọ̀ ni so wọ́n fẹ́ràn rẹ̀ òun náà ti fẹ́ràn rẹ̀ tọ́ nínú dáwò yàtọ̀ sífẹ̀ ó náà ní pé ní tá a fẹ́ fẹ́ dàmà kó lẹ́sìn obìnrin tẹ fẹ́ fẹ́ kó lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní tá a máa wò gbèsè léyìí tá a máa wò ní pé ní sẹ́lá pa tó bá ti jẹ́ pé ọmọléèwé ni pé kí ni eh, field of specialization tiẹ̀ kí ni kọ́ tí ó tètè rí sẹ́ẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé fifty fifty ni tí wọ́n bá mú fifty wá kó ní mú fifty wá bẹ́ẹ̀ lẹ́sẹ̀ lè gbé ẹrù lé yín dórí ìsìlẹ̀ yìí ló jẹ́ àjàmà ètò jà kò náà ní pé sóbìnrin tó fẹ́ fẹ́ lẹ́sìn sóbìnrin tó fẹ́ fẹ́ lẹ́sìn irú wọn ló yẹ kó kó rọ̀ má kó sì rí pọ̀ fẹ́ ó lè lẹ́sìn kó má dáa tó èyí tí ò lẹ́sìn ó sì lè lẹ́sìn kó má lówó tó èyí tí ò lẹ́sìn ó sì lè lẹ́sìn kí ìdílé rẹ̀ ọmọ gbajúgbajà tó èyí tí kò lẹ́sìn ṣùgbọ́n tó bá di ẹlẹ́sìn mú tó sí gbogbo tá a wí yẹn wọ́n á rí i pé wọ́n lò ní pàdánù ṣùgbọ́n ẹni tí ó di aláìlẹ́sìn mú Ànábì wa sallallahu alaihi wasallam ti parí ọ̀rọ̀ wọ́n ní fọ́fọ́ bìdẹ́ ti dín tẹ̀rì bàtì ẹ̀dá ẹni tó lẹ́sìn ní kò dì mú àìdẹ́rẹ́ ó di òmùlẹ̀ òfò òfò ló mú torí délé ọ̀dọ̀ wọn wa eléyìí jẹ́ ìmọ̀ràn ìfínni mọ̀nà láti ẹnu ànábì sallallahu alaihi wasallam pé tí wọ́n bá fẹ́ àwùjá ní kò mú tó lẹ́ bóòlù tó wà mọ̀pọ̀ lẹ́ wọ́n ọba délé wọn oṣù mẹ́ni tó mọ̀ ka ìpàdé lọ́nà ni oṣù wo sọ àtún rẹ pé á ah, làgbájá yọ lẹ́sìn tó ọ lẹ́sìn bẹ́ẹ̀ náà àmọ́ kéèyàn tó mọ̀ pé èèyàn lẹ́sìn àbí òye wa èèyàn wà á jèrè díẹ̀ tó túmọ̀ sí pé míì ìkánjú àdìwà ń wára máa fi di pé bóyá afẹ́ni tí ò lẹ́sìn lórúkọ kó torí pé àwọn sáré kọ́ mọ́bọ̀ ọmọ lọ́wọ́ bí ìgbà tó bìnrin ti tán lù sòbí tó máa ti ń kájú yẹn ó ti ṣe kótó pé kó ti hàn sí ọkọ lẹ́sìn kọ̀ lẹ́sìn lòótọ́ ó sì ṣe é ṣe kọ́ ọmọ wẹ́ni kan pé kọ̀ lẹ́sìn kó ti jẹ́ kọ́ lẹ́sìn lódodo bóòlù ṣe ní sábò sí láàrin méjèèjì yẹn àbí kó ṣe wádìí kéèyàn ṣe wádìí ẹni tó fẹ́ fẹ́ tó bá yẹ pé ọba mẹni tó mú àwọn adélé wọn bọ wádìí parí àmọ́ pé lẹ́nu obìnrin ló ti gbọ́ pé sọ́lẹ́sìn àbí ọ̀lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ irọ́ ni máa ń dá sí o ìwọ náà bí ìwọ ni ṣíṣe wà rí dá ẹ̀rí pàwọn náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ́ wọ̀ dáná ṣérọ́ ni láàrin wa síra wa tó bá sùn tó da tó borí kó bíra rẹ lérè pé ṣé wà mí dá tó àmọ́ tó bá fẹ́ sọ fẹ́ lómi ò ní à. gbogbo àwọn èèyàn ní ọ̀dà ìwọ nìkan náà ní kíni lọ́dà bẹ́ẹ̀ náà làwọn náà nítorí ẹ̀ náà bẹ́ẹ̀ náà lómi ìgbà tí wọ́n bá fi lé ẹ ẹgbẹ́ mọ̀ bí bóòlù ti Islam fún ti kẹ́ kódà gbogbo ilé àwọn ẹnì kékeré nìkan ló máa kírun sẹ́wọ̀n pé ara rẹ̀ kéré. àwọn tí a bá ní kẹ́nìkan bá wádìí rẹ̀ àbí òye wọ́n lè sọ ní bá tó dodo fún yẹn pé á ah, ọmọ ò ní ẹ̀sìn kọ́dà lódodo gbogbo àwọn ará àdúgbò gan àtàǹfààní lára rẹ̀ nípa bí ṣe máa ṣẹ́sìn fi máa mójútó ẹ̀sìn ẹ̀ ní ti rọ ẹ̀ ní ti bìlísì ẹ̀ ní ti fìtínà à sọ̀rọ̀ kí lè wọ́n ló tètè yára kẹ́lómi ọmọ gbà mọ́ lọ. tó bẹ́ẹ̀ náà lóbìnrin ẹ̀yin náà wá yẹtù pé ẹ brọ́dà yẹn ó ń bọ́ owó sí yín gbogbo gbà mípa ìkànnọ́fẹ́ rà ọ̀rá mẹ́ta fún ẹ sọ̀nà yẹn fi wá gbé ah, ọkùnrin rere kan pàdé béèrè tọ́ ọ bá délé tán lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà mi ìyá tí ó di ọlọ́kọ̀wé sí. torí pé náà àwọn náà kúkú ma ègéégé. E lọpọlọpọ àwọn náà nífẹ̀ẹ́ kóbìnrin ọbọ máa wọn lọ́wọ́ gbogbo tí èsì wa wọn mọ kà ara wọn máa yín mú ok gbà ṣé o rò pé bí èsì máa fún ọ tó tọ gbogbo orú àwọn kan wọn yẹn wọn náà wá ní bó lọmọ yìí náà rí lọkùnrin torí náà ti parí ọ èso ọkùnrin nìkan ni wọn ní kó obìnrin náà àwọn fámìlì ọba torí nìkan lè má إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه sẹ́ni tẹ yọnu sí wà tẹ̀sìn rẹ̀ bá wa tọrọ ọmọ yín anábìnrin ẹ̀fín fún un kí ni wọ́n ní kẹ́ wò ìwà àti kí ni àtẹ̀sìn rẹ̀ torí rẹ̀ wọ́n náà ríran rí ẹni tó fẹ́ fẹ́ ọ ẹjọ́ wà bóyá ibi tẹ́ kan pa ń kọ́ iléeṣẹ́ kan pààyàn pọ̀ ilé ẹ̀kọ́ kan pààyàn pọ̀ owó gbà tó fi rọra rí i mo ti mà ibi lágbájá wọn ò ní pèrò àfikẹ́ ti máa wájú lágbájá inú pé wọ́n di bìlísì wọ́n ba tèèyàn jẹ́ wọ́n ń sọ̀rọ̀ èèyàn láìda ẹni bá ń bẹ̀ lágbájá inú pé èèyàn fẹ́ ran ọmọ làkejì rẹ̀ lọ́wọ́ inú rẹ̀ lá máa bá a sẹ́nu pé tí ń ráwọn àmì nù tọ yóò tún wá fi kún pé wọ́n ní tèèyàn bá dáa kò tó burúkọ wẹ̀ yóò tún wá fi kún pé àwọn ẹni tó bá mú un náà délé wọn bò wájú kó lágbájá rí torí pé sẹ́rí à ń fẹ́rẹ̀ ní ọjọ́ òkùnkùn ní jẹ́nẹ́rálì ọjọ́ òkùnkùn ní torí wà tí yẹn bá ti wọnú rẹ̀ sani máa hàn sí yẹn pé sèǹtọ́ dá mọ́ ra àbí tí ọ̀dà ni gbé tòǹtòrí délé ìkó burúkú nù ń ṣe wádìí kó fi mọ̀ pé sọ lẹ́sìn sí wà rẹ̀ sì dá nítorí pé tó bá ti wọlé rẹ̀ tán kò ní í sí láti tún máa jáde àbí òye tó ń torí de eléyìí eléyìí jẹ àwọn agbọn abẹyẹn dábì tẹta lẹ́yìn náà nínú nǹkan tó tún yẹ ká mójútó awọ ọkùnrin tiwa lọ́pọ̀ jù mbẹ ọkùnrin tó bá fẹ́ fẹ́ yàwó wọ́n mọ̀ pé ìgbà ìgbéyàwó yẹn kìí sì gbádùn ṣùgbọ́n mọ́síkòólì yá responsibility. ọ̀gbìn mọ̀ fẹ́ yàwó kìí sùn ní ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá màmá wa náà wọ́n kò ti mọ eléyìí ọjọ́ ti pẹ́ wọ́n ní àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro ẹ sì rí tí wọ́n máa fi wọ́n máa fi dáṣà fún yín pé wòye ẹ̀mí kíkí ni ó ti ṣe sẹ́wọ̀n pé wọ́n ní kẹ́ gbéyàwó wọlé nù ìwọ sì máa rò pé kí ni mo ti táàkà èmi gan ní tí wọ́n ń gàárì mi nì ó túmọ̀ sí pé wọ́n ń gàrí wa àwa náà bá ti tó di ẹni tí ò mú mú mọ́ tòtíyàn bá mú mú mọ́ yóò di pé fún ẹlòmíì lọ́ mú o torí ẹ ọkùnrin tí ẹ pọ̀ jù ẹni tó fẹ́ fẹ́yàwó ó gbìyànjú láti rí pé òun rí halalan tayyiba owó kan lọ́nà tọ̀tọ̀ tó bá ti lélẹ́yìí bá ọlọ́run ọgbọ́n bọ̀ kẹrù yòókù. èèyàn gbọ́dọ̀ sọ kó dìgbà tí mo máa tó nígbà tí mo tó láwo náà kó tó di pé mo ṣe léyìí ẹ̀kọ́ tá à ń sìn kọ́ kò dí wa lọ́wọ́ rẹ̀ ẹ̀kọ́ tá à ń kọ́ kò dí wa lọ́wọ́ káfẹ́yàwó àbó dí wa lọ́wọ́ ni à gbogbo èèyàn dáhùn ẹ̀kọ́ tá à ń kọ́ kò dí wa lọ́jọ́ máa. náà kò dí wa lọ́wọ́ kọ́dà kò sì tún dí obìnrin náà lọ láti lọ́lé ọkọ kò dí lọ́wọ́ nítorí tẹ́ ẹ bá ní ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ sí yín lọ́wọ́ ẹlòmíì ọ̀tara bẹ́ẹ̀ yóò kú láì ní fẹ́yàwó ẹlòmíì ọ̀tara bẹ́ẹ̀ yóò kú láì ní ọkọ kọ́nà ń sàánú wa tẹ́lẹ̀ tó fà ní ìsìtẹ́ bá ló di yín lọ́wọ́ láti fẹ́yàwó. wàá ní kọ́ọ̀sì rẹ ọdún mélòó ní ọ̀parí ọdún mélòó ọdún márùn ó lè di mẹ́wàá abi ó lè di mẹ́wàá ẹ gbé ọlọ́run méje ó di ó lè di àbí ó lè di torí pé ẹ mọ̀ pé nàìjíríà wá ń bí tó gbogbo nǹkan lè ṣẹlẹ̀ wọ́n ní wọ́n da ẹ hmm, tún máa àbí náà kọ́dún márùn ló kù yóò di mélòó yóò di mẹ́wàá. tọ́ ẹni tó sì lọ ìṣègbéyàwó má píparí ẹ̀kọ́ ó dájú sáká pẹ̀lú wọn náà àní sáláìrí nu wọn ẹni tí ó tún lọ mọ́ rírí sẹ́. fún àtọ́ bá ti sọ pé ó dìgbà tí mo bá tó parí ẹ̀kọ́ ọkọ alẹ ẹ̀kọ́ tán ọwọ sọ fún àwọn òbí rẹ lé pé mo ti rí ọmọ kẹtí mo fẹ́fẹ́ màá mú wa ó ṣe ṣe kí sọ fún ọ pé à okú rẹ ò mọ iye ń dàgbọ ṣé ìyàwó wa lọ́rọ̀ rẹ kàn ó parí ìwé o ò sábìsì o ò tí sábìsì tako tó rí sẹ ọwọ sọ à tọba tó gbé ọ̀rọ̀ yẹn kàn àbùkù sẹmọ pé yọba ni kò tẹ break eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá ń lọ mọ́ ó dìgbà mo bá parí ẹ̀kọ́ ó súnmọ́ ó tún lọ mọ́ ó dìgbà tí mo bá ṣe kí ni wọ́n bá rí sẹ́ ẹni tó bá sì lọ mọ́ ó dìgbà tí mo bá tó rí sẹ́ ó súnmọ́ ká tó rí nu wọn ó dìgbà tí mo bá tó rí sẹ́ tó tẹ́ mi lọ́rùn yẹ gbogbo àṣẹ tó tó tẹ́ wa lọ́rùn là ń ní náà ní ìsìn wọn mọ̀ pé ní dìgírí ó sì rí sẹ́ three thousand lóṣù ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ẹ̀ẹ́ sẹ́mi pé ẹni tí ń kẹ́kọ̀ọ́ tọ̀. ẹni tí ń ṣiṣẹ́ ńkọ́ sọ́tọ̀ ni àbí sọ́tọ̀ ẹ kọlọ̀ mọ́ fi rú ẹ lọ wá àmọ́ ń ṣẹlẹ̀ àbí ṣẹlẹ̀ ẹ̀ nígbà tó bá rí sẹ́ three thousand wọ́n á ní ọ̀rọ̀ ìyàwó kọ̀ọ̀kan orí wa tó rí sẹ́ tó tọ́ sí mi ma gba thirty five thousand gbogbo bàtà ya. o dúró kó bàtà yóò mọ rẹ bàtà gba bàtà rẹ ya tó by chance ọba rí ten thousand nígbà tó rí thousand ọba ní ẹ àti ẹ̀gbọ́n kọ́ àti ọ̀rọ̀ ìyàwó kọ́kàn ní ti kọ́kọ́ ra lẹ̀ náà yóò kú láìpẹ́ yàwó àbí kò ní kú <laughs> torí de ilé ẹja dúró nígbà nígbà yàwó yìí ó tẹ́ gbà bẹ́ gbà tẹ́ bá ya gbà yẹn yàwó. títí wọn sọ fún yẹn o ó máa ń ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà ló wá bí sọ́jà pé onímẹ̀lẹ́ burúkú ni o. mi nídìí ẹ̀ mi nídìí ẹ̀ torí kí ni wọ́n ń gàrí ẹ̀ tó bá di pé àwọn bá ń bẹ kan yọjú mi nídìí ẹ̀ omi tún yọjú mi nídìí ẹ̀ ẹ̀kẹ́ ìyàwó sọ fún mi pé gàrí ta ara sílé yẹn kóńgò yẹn ti tán o mi nídìí ẹ̀ mi nídìí ẹ̀ ọjọ́ tètè bá orí ara ẹ̀ sọ̀rọ̀ ó nídìí àbó ní nídìí kíákíá. lóòdì pé wọn náà ọbẹ̀ rẹ̀ títí kúta owó ọba máa wọlé owó ọba máa wọlé wọn náà bá di pé ẹ mi lówó kúrò lọ́rọ̀ rẹ wọn bá di pé <laughs> bàbá alábẹ́dẹ́ta lè rówó yá lọ́dọ̀ yín wọn máa fi ńgbà tí ń sì níyàwó rówó yá yín ńgbà mọ́ níyàwó mọ́ rówó yá yín fọmọ dúpẹ́ fọlọ́ ìyàwó sínú àlọ́ sínú wà tó yẹ pé náà ò ní tọ́ba fẹ́yàwó aláì kò ní fẹ́lì mà. torí ìtìjú ìtìjú tó àbí òní tó nígbà tí gbogbo ẹ̀ tọ́ba tọ́ba ní rìsọ́ọ̀tì jáde lónìí tíyàwó rẹ̀ bí ọ́ lérè pé babalágbájá wọ́n ní rìsọ́ọ̀tì jáde. ìpínlẹ̀ yìí náà gbà gbà mo ní tírí rìsì gbà ó rí pé ìwọ náà ti sòkòtò rẹ yóò lè àbọ̀ nídìí yóò di pé yẹ pé mo pààtì gbogbo sọ́bjẹ́tì yẹn pé iná mo fi fẹ́ yín ẹ̀yìn sọlódò torí délé ìyàwó gbà mí máa ń sínà dáadáa ìgbà míì kọ́lọ́ ọmọ fi sàdán fún wa o lọ́wọ́ tó báyìí. kí làwọn ìlànà tó yẹn lè tẹ̀lé nígbà tẹ̀lé nìkan. wọ́n ní kí ni lànà tẹ̀lé tẹ̀lé tẹ́ bá fẹ́ fẹ́ yàwó àkọ́kọ́ ni kẹ́ kọ́kọ́ tẹ̀lé àwùjọ tiwa àwùjọ kan ni tó ti pé kọ́nà bá tún ṣe kó di islam hmm. tó tún bá ń pè àwùjọ islam kankan ẹ lè rú ìyẹn náà fúnra rẹ lẹ náà ẹ lè rí torí pé gbogbo wọn pátá nìsín ẹ ní rí wọn tontoro ẹ ó lè jẹ màmá yín ní ọba yín rí ó lè jẹ pé ẹnìkan ní ọba yín rí inú àwọn obìnrin ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ tó ọ wàá gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ pé ọfẹ ọfẹ bá ọmọ rẹ sọ̀rọ̀ ọpọ ọfẹfẹ nìtàn pé ní kíni alxeba sọtí bàbá rẹ bá wọn gbà pé kọ́ ọba sọ̀rọ̀ ọpọ ọfẹfẹ tó ọ̀rọ̀ ti lọ sí advanced level tò níbẹ̀ yẹn wọ́n á sì ríra wa tó bá wù ọ́ tí wọ́n náà wù kí ni tẹ̀sí ń dá ọjọ́ kọ́rọ́ sí ẹnu kó pípé àbáyọ̀ wọ́n fà tí wọn lọ máa múra bí tó bá fi sí alhamdulillah tó àmọ́ nínú àwùjọ tí wọn bó ṣe rí yìí báyìí lọ́sọ̀kùn wà wọn fún báwọn ọ̀gá ìpá ọlọ́run ló ti wọn bẹ́ẹ̀ ti lágbára wọn ó ti rí obìnrin tó fẹ́fẹ́ ó ti rí obìnrin tó fẹ́fẹ́ ọ̀nà kan àbọ̀nà mi ẹ sì sọ̀rọ̀ ó ló ń gbà wọn náà sì gbà the next action tó yẹ kẹ́ ẹ tẹ́kì ni pé bóòlù ti rí bàbá rẹ̀ obìnrin náà ní ọ̀ràn ọlọ́tọ̀ kiri bàbá rẹ̀ àbí kẹsọ òun náà ní ọ̀ràn ọlọ́ àmọ́ lópin ìgbà tó nàbà fẹ́ tètè lọlé ọkọ tẹ̀lé pé ní ọ̀ràn ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ wà nínú wọn tó ti kó nǹkan fúnra ara rẹ̀ ń tẹ́ra rẹ̀ jẹ ni kò ní bọ́ sánà bó ṣe rí bàbá rẹ̀ bá sọ̀rọ̀ tẹ̀lé pé irú àwọn eléyìí yọba àsìkò rẹ̀ jẹ́ abẹ́ òní bàjẹ́ yọba jẹ́ tọba ti rí bàbá rẹ̀ bá sọ̀rọ̀ bàbá mọ̀rọ̀ mọ̀ nígbà bàbá rẹ̀ ó sì wù mí fẹ́ ìmọ̀ntẹ́rì sí yọ̀ dà fún ọ ṣé ìwọ ń kẹ́kọ̀ọ́ lọ ni àbótú parí ìwọ ń kẹ́kọ̀ọ́ lọ ni alhamdulilah a lò títí a lò títí ìgbà wo lọ fẹ́ kígbe ìyàwó yẹn jẹ́ tọ́ ó sì fún àwọn òbí rẹ̀ ọ wà wọn táwọn òbí tiẹ̀ náà bá wá wọn jọ discuss pẹ̀lú wọn torí pé gbogbo pápá òbí rẹ̀ ọ̀wá yẹn ọ̀n pa wọn lé ni ọ̀pọ̀ òbí rẹ̀ lé ni but islamically ìwọ pẹ̀lú wọn tẹ́ bá ti agree tẹ́ decide ìgbà wo o ti parí ọkàn lọ fún bàbá rẹ̀ lábọ̀ ni àmọ́ torí kó lè bá a fi pọ́n òbí tiẹ̀ náà lè so kóbi rẹ̀ ọ̀ lọ tó tí wọn bá ti bá wọn tí wọn bá ti sọ̀rọ̀ pé bàbá yìí kálá sùn ti parí Ojuba jù báyẹn lọ sòtí bàbá bá sọ pé mo fọmọ mi fún ọ tí wọn náà kọ ọgbà ọlá ó di ìyàwó rẹ ẹfẹ jẹun ẹfẹ sèkínní eléyìí ọkà mi wàlíìmà ọkùnrin ọkọ ìyàwó ni ó sì lé tó tí bá ti ṣe báyẹn eléyìí ìlànà tẹsí Islam ń wá ó lé wa lọ òsì kútúbà kan pé ẹ bàbá kan náà ka kútúbà ẹ máa sanwó kútúbà ah Islam sọ yìí pé bàbá ìyàwó yẹn lè sọ الخطبة خطبة الحاجة irú ìtàn nàbí máa ń ṣe sallallahu alaihi wasallam nígbà tó máa ń ṣe ìgbéyàwó àbí kó tiẹ̀ kọ́kọ́ ìyàwó gan ni ó ṣe khutbatu al-haja yìí ṣebí gbogbo wa mọ̀ ẹ̀wì ká gbọ́ ná náà tọ́ alhamdulilayi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh.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 anabi sọlọ lọ àti náà ti tó alójú kòkòrò káṣe eléyìí náà sì ní nǹkan tí ewu ọtọjọ kọ àbí tó bá jẹ pé bàbá yàwó eléyìí náà sì ní nǹkan mi bàbá yàwó ti torí rẹ fọ ọmọ mi ṣe kíni tí mo fi fún làgbàjà wọn hàn kẹlẹ tó eléyìí jẹ ìlànà tẹsán islam ń wá nípa eléyìí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn kankan bẹ tó ẹka pàkíyèsí ara wa sí ká tuntun ṣe pọ̀lọpọ̀ àwọn ọmọ iléèwé látàrí pé kọ́nà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn fẹ́ẹ́ ṣèbàjẹ́ kọlọ san lẹsàn rẹ nítorí pé nǹkan tí wọn rí lóríṣiríṣi ó ń da orí ẹlòmíì rú so kálukú sì ń wò pé kóun ṣe ń tọ́lọ́ wọn bá fi pọn láṣẹ ló lè sọ òun kọlọ wọn bọ san wọn lẹsàn rẹ so ẹlòmíì lórí pé wọn ń gbìyànjú àti fẹ́ àwo yìí báyìí wọn máa sábà pàdé wàhálà lọ́dọ̀ àwọn òbí ọmọbìnrin tí wọn fẹ́ fẹ́ nípa pé àwọn òbí wọn yẹn wọn ò nágbọ́yé ẹ̀sìn Islam lọ títí so tí wọn bá ń tọrọ pé kí bàbá ó fi ọmọ fún àwọn àwọn bàbá yẹn ó gbọ́ yín lọ síbi pé ah nígbà tí èso ọmọ lágídí bó làwọn ti wá kọ́ ọmọ lọ sílé ọkọ táwọn ní táyẹyẹ kí gbogbo ayé ọgbọ́ kọ́ ọ́n so àwọn ọba yín gbọ́ àgbọ́ yìí pé tá a bá ti fi ọmọ fún ọkọ pé a fi fún ọ táwọn náà ti la àgbà ó ti dìyàwó wa nù gbogbo náwó yẹn Islam ọkọ ká ṣe wọlímà Ànábì ní ká ṣe ṣùgbọ́n ta ni ó ṣe ọkọ ìyàwó ni lọ́pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn wọ́n máa ń fọ́ wọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ẹ́ fi ọmọ wọn wà àlàgà débi pé lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n sì wọ́n lọ sọ́dọ̀ bàbá ìjọ ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀ máa ń táwọn bàbá mi ó sì tún máa ta gidi pé àà tẹ́wá ní ẹ ti ká ṣe àkúdù ipe ẹ ti fi fún wa wa náà ti gbà pé à ńtẹ̀ ń fẹ́ ká ṣe kò sí tù àti kò tí tù so àwọn ẹlòmíín náà máa ń ṣàtìsí látàrí rẹ̀ bí kí bàbá kan ní tí wọ́n láwọn lọ bá bàbá kan ọlọ́run àfẹ́ fi ọmọ rẹ̀ bàbá wa ní níbọ̀lẹ́ ti rí ráyìn wọ́n nílé ìwé yìí bàbá wa ní òkè kò burú ẹ máa bá fàájì yín lọ ẹnìkan wọn béèrè pé máa bá fàájì yín lọ ṣé akudu ti pé àbí o ti pè kò sí kò sí kò sí ó sì fi hàn pé inú ń dùn gan-an àmọ́ bàbá yẹn sọ pé mo ti fọmọ mi fún yín o àwọn wá ní sáwọn lè lo gbígbà àwọn lálejò rẹpẹtẹ yìí àti bí bàbá yìí ṣe fìdùnnú rẹ̀ hàn gan yìí káwọn lò ó káwọn gbé sípò pé bàbá ti ṣe kíni ó ti fọmọ fáwọn kò lè tẹ̀sí o àbí kéèyàn jẹ́ pé wọ́n fẹ́ fẹ́ ọmọbìnrin gbàtí wọ́n fẹ́ fẹ́ wọ́n kánjú bàbá rẹ̀ ò sì kánjú ọmọbìnrin náà ń kánjú bàbá rẹ̀ ò kánjú wọn á ní ọmọ yìí ó level two hundred level lọ́sẹ̀sẹ̀ wá o àwọn ní ìfilọ́kọ̀ àkọ́jáde yunifásitì à wọ́n wá tètè gbogbo àwọn agbárí tó lò gbogbo àwọn alágbárí tẹ́ kó lọ gbogbo ẹ̀ wọn ò wọlé wọn wá ní sọ kí ni tẹ́ lè ṣe nísìnyí ọ̀nà ó lẹ́ lè gbé gbà kò sọ́nà tẹ́ lè gbé gbà nínú kó ṣe sùúrù dọ́dún márùn yẹn àbí tí ìparí ọdún márùn yẹn àbí kò sì wáyàwó tẹ̀ lọ síwájú kó náà máa retí ọkọ rẹ̀ lẹ́yìn ọdún lẹ́yìn ọdún mẹ́ta àbí òye wa àmọ́ pé ẹ ta lè dọ́gbọ́n kan kò sọ́gbọ́n àbí tí ọba tún mẹ́ni tó tún lè lò fún bàbá rẹ̀ tí bàbá ó fi gbà torí pé obìnrin ò lè dá fira rẹ̀ ọkùnrin lè dá fẹ́yàwó obìnrin ò lè dá fira rẹ̀ ni kò lè dá fira rẹ̀ àìlè ìṣòro fún mi pé kí ni àti islam sọ sí ká máa lo ká máa jẹ genotype then ká máa àti ìdájọ́ pàtó fún àgbéyàwó ah, náà. alhamdulilayi tí a bá lọ yẹ ipò wo lẹ̀jẹ̀ wa wà èyí tí mú ní maru ta lèèyàn lè bá gbé pọ̀ tí èfi sọmọ di bá mi tá a bá lọ yẹru eléyìí wò níbi tó ṣe pé láwùjọ wa. irú bíbí àwọn ọmọ tí wọ́n jẹ́ abirùn ọwọ́pọ̀ látàrí pípé ẹ̀jẹ̀ àwọn ẹni tí wọ́n ń fẹ́ àwọn obìnrin pẹ̀lú àwọn obìnrin tí wọ́n ń fẹ́ ẹ̀jẹ̀ wọn bára wọn mu táwùjọ wa bá rí bẹ́ẹ̀ táwọn ti torí rẹ̀ ṣerú wa nìyẹn kò burú ṣùgbọ́n tí a bá wúrú àwùjọ tiwa yìí kò rí bẹ́ẹ̀ náà èyí ti wà lálàáfíà kọ́ ara rẹ̀ wá wàhálà. àwùjọ tí wò rí bẹ́ẹ̀ torí pé àwùjọ tí máa ń rí bẹ́ẹ̀ tó máa ń ṣẹlẹ̀ ni pé ọmọ ẹ̀gbọ́n yóò fẹ́ ọmọ àbúrò ọmọ àbúrò yóò fẹ́ bá ti wọ́pọ̀ bẹ́ẹ̀ torí Islam Obinu bínú sí ẹ̀gbọ́n àbúrò àmọ́ ńgbà ti ń fẹ́ra yín tẹ́ bá ńgbà tẹ́ súnmọ́ra yín jù bá tẹ́ bá fẹ́ra yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí nítorí pé ẹ̀jẹ̀ yín ó lè jẹ́ pé ẹ̀jẹ̀ tó ti pé tìrú rẹ̀ bá pàdé ọmọ tí ó ti bẹ̀ jáde yọ ìyá mi nígbà tó ti bá wa sábà fẹ́ fẹ́ yàwó àyè dúró nà bẹ́ẹ̀ kọ́ tó ń torí délé àbùkátà ká wà lára wa ìgbé àbùká wò torí ẹ̀ dábàá títí rẹ̀ fún àwọn anáfìlà yíyẹ ẹ̀jẹ̀ eléyàn náà fi lànà fún wa kì í sọ̀rọ̀ yẹn àmọ́ láwùjọ tí nǹkan yẹn ti wọ́pọ̀ ó ń bẹ nínú ti sọ́ra ètò ti pé kò burú ká sí ṣùgbọ́n ní àwùjọ yìí àwọn ò lérò pé bọ́yá ọ̀pá dandan àmọ́ o bẹ́ẹ̀yẹn bá ti wá ṣèwádìí yòó tó ti pé kìí ṣe dandan o ńtọ́ bá bí òun náà ni ó forí gbé o lánàá. jẹ́jẹ́jẹ́jẹ́ lọ fẹ́ fi ọmọbìnrin kan ó sì ti wù ọ́ dọ́gba gbogbo gbèsè ló ti gbé lọ́ba tán lọ́ba bá sọ fún ọ pé ọ̀sẹ̀ ti lọ wo kinní kan òun wípé sf ló mú jáde sọmọ pé wò ó sì rọra ṣe kínni pé máa ti tẹ̀lé àmì. pàápàá tí wọ́n bá jẹ́ as pé fún òní bára wọn mú ee lọ wọn wọn pé wàhálà tiẹ̀ náà tẹsẹ̀ tún bẹ̀rẹ̀ lọ sọ eléyìí jẹ ìyẹn ní pé téèyàn bá ti fọwọ́ ara rẹ̀ fa wàhálà òun náà ni ó sùsù ká rẹ̀ sọ eléyìí jẹ bó ṣe jẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé bí àrùn ògbóògùn yẹn bóun ti ti pọ̀ láyé tó lónìí tó jẹ́ pé ń ba gbogbo èèyàn lẹ́rù yìí báyìí tó bá jẹ́ pé èèyàn bá lọ wò ó wípé ṣé hiv positive ni ọ́ àbí negative àbí òye ẹ̀hẹ́n tí bá lọ wo eléyìí eléyìí kẹ́ ẹ wò ó súnmọ́ ntí wọ́n lè pè àwọn èèyàn lọ wádìí rẹ̀ lónìí ju wípé ṣé aa ni ọ́ àbí as àbí ss àbí òye wa so nítorí pé lẹ́yìn ẹ ti wọ́pọ̀ bàjẹ́ so ó sì dájú wípé lẹ́yìn ẹ kí ni rìsọ́ọ̀tì sí ikú. ọfẹ yàwó ẹbí ọmọ oríṣi kan eléyìí mà tẹpẹrẹ àwọn ẹni wọn lọ ni so ẹ gbàtẹ sí mà kò bá ọmọbìnrin jẹ kò sì bọ ọkùnrin jẹ o tí wọn máa ń pè ọwọ́ hiv positive kò bá jẹ kò sì kò dín àpọ́nlé rẹ̀ wò torí pé kìí ṣe dandan kọjá pé ìranù ló ṣe tó fi kú àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ́nà wọn sànù wa tó lè pé ọ̀nà kan tó nọ́ọ̀mà nìkan yẹn ti mú un. so àmọ́ sẹ́wọ̀n pé àsálàmà kálukú ọmọ wa làbíà tọ́ba ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ akpọ́ dàrọ̀ àbò ni wí bẹ́ẹ̀ ọ̀dàrọ̀ ọlọ́wọ́ bó fún yín lálàáfíà so ilé ìjẹ̀bù ti jẹ̀ náà. oníbèrè bẹ́ẹ̀ pé tí obìnrin lè gbé kùrìhánì ọ̀kúkà kùrìhánì nígbà tí kò wà ní alhamdulilayi ó lè ké alukurani nígbà tí ò ní irun lópin ìgbà tí ọba ti ní fọ́ mọ́ alukurani àmọ́ tó lè gbé alukurani lọ́wọ́ kò ní gbé lọ́wọ́ àmọ́ tó bá yẹ pé ó ní ọ̀nà míì tó ti pé wọ́n máa rí alukurani wájú rẹ̀ láì fọ́kàn alukurani yẹn kò burúkọ máa ké gbàbẹ̀ bí kọjá pé bóyá kọ̀mpútà skrini rẹ̀ nínú mọ́nítọ̀ yẹn ló ti máa wọ alukurani kì í ṣe pé ó gbé alukurani lọ gángan so àbí kó sì jẹ́ pé wọ́n ṣe kínní kan bíi calculator tó ní digital quran eléyẹn kìí ṣe quran ni àmọ́ wọ́n kó alukurani sínú tó yé wa wọ́n dàbí kó mú kásẹ̀tì lọ́tún kí alukurani sínú ni ó mú lọ ọba àmọ́ ti ń kó sùn ọba àmọ́ ti ń kó sùn torí pé kìí ṣe alukurani nù kí ló mú lọ kásẹ̀tì wọ́n hà kẹlẹ́. béèrè wọn nípa pé kí ni ó yẹ kó jẹ́ relationship tó wà tó máa wà between sísà wà gbogbo bọ ilé wọn ò sì gbà lé wọn kí ló yẹ kó jẹ́ kí ó yẹ kó jẹ́ relationship tó wà láti ẹ̀kọ́ àlàyé bọ́lá náà sísà wà gbogbo bọ àwọn parents ẹ̀ ti mọ̀ kí ló yẹ kó jẹ́ kí wọn ti gbà kí ló yẹ kó jẹ́ ìdílé àwọn ìgbà bọ́lá sísà. afẹ́fẹ́ ọmọbìnrin kan àwọn òbí rẹ̀ wọ́n gbọ́ wọn ò gbà wọ́n ti gbọ́ wọn ò sí gbà àmọ́ àwa ń ti wá àwa àti ẹ̀ àwa kọ̀ àfi káfíra wa sòṣùgbọ́n bí o ti gbà wọ́n á ní kó làjọṣepọ̀ wá ti lè rí àjọṣepọ̀ mùsùlùmí kan lọ́kùnrin àti mùsùlùmí kan lóbìnrin náà ni kálukọ́ ọmọ lọ́nlọ́ rẹ̀ ni kájà bó ti jẹ. àbílẹ̀ lọ́wọ́ mi gbé ká máa ya ọkọ̀ ṣé a lè yá tàbá wá ṣe àdìsán ní àárín ní àyè tó bá ń fi jọ sí títọ̀ bá tàbá ń fi ọkọ̀ ọdún àgbà jẹ́ àbí ìkànnì sí ilé pé àmàlà ìkàwé ọ̀dọ́. àwọn ní ṣé a lè kíkẹ́ sínú abọ́ àtà kíkẹ́ a lè àtàwọn ìyá àtàwọn àtàwọn ìyá lè kíkẹ́ náà. alhamdulilayi ya fọ́tò ni yíya rẹ̀ jẹ́ kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ńlá ńlá ni la'ana fún àwọn tẹ̀sí ma pé tí wọ́n bá ti ní wọ́n gígùn fún un pé ọlọ́run ọba ó lè kú ònú kẹrẹ̀ àmì inú tá a fi máa ma kẹ̀bí rán nínú kaba yìí àmì inú tá a fi máa ma ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá so àwọn èèyàn fọ́tò nítorí ìrántí torí kálí bá gbé kálẹ̀ ẹjọ́ tí kìrìkìrì nìkan ṣe tí kìrì gbogbo eléyìí ọ̀kọ̀tọ́ àmọ́ tó bá ń fi túláàsì ni ó mú àyà fọ́tò bí kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn akẹ́tọ́ pé túláàsì ni wọ́n wá sí wọn ní kọlọ́mú kọ́tù rẹ wá tó ilé yẹn màmá ni tó rọ̀ ghayra baghin wala aadin fala ithma alayhi. وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه ọlọ́run máa ti sàlàyé tó ṣe lé ìwọ̀ bá gbé túláàtì nínú èyí tí oṣù kọ́ yàrá rẹ̀ àbí ètò ti ṣe kàlẹ́ndà torí délé tó bá nírú rẹ̀ kò burú nínú fẹ̀sì Islam wípé kó gé orí wọn dànù gbogbo fọ́tò tó bá ní gé orí wọn dànù kó sọ́rùn sísàlẹ̀ tó ti ṣe báyẹn kò burú wọ́n lára wọn ò ní gbà ara yín ò ní gbà ẹ wo nǹkan bẹ́ẹ̀ o ntí Islam fẹ́ tọ́fẹ́ lé jìnnà sí yín nù kí wọ́n á ní tákàdá lásán tẹ́ wọ́n á wò pé ká rẹ̀ á ká gé ọrùn tẹ́ wọ́n gé ni <laughs> so ẹ̀rí pé ti gbé sípò kan tí ò yẹ àbí gbogbo kò sí àbáwọ̀ yàrá rẹ̀ gbogbo ẹ̀ tí ọba wọlé kọ́ tẹ̀ mọ́lẹ̀ máwùlẹ̀ gé orí rẹ̀ ẹ a ẹ rí i pé ẹ ti gbé sípò kan tó ju tiẹ̀ lọ ìsìnkú fẹ̀kẹ̀ síbẹ̀ láàmú fẹ̀kẹ̀ síbẹ̀ ẹ rí i pé báyà fótó kan tó ń bá ba yín yàtọ̀ dáa níbo lẹ́gbẹ̀ẹ́ sí ibi tó ga ní ara yín pé yẹ́s gbẹ̀ngbà tí mo jẹ́ tí mo jẹ́ okọ̀ mi ṣé okọ̀ rẹ wá yí padà ní <laughs> gbogbo eléyàn Islam ọ̀fẹ́ islam ọ̀fẹ́ ọlọ́run kó lọ́n la ẹni tó bá ti láìsẹ̀ àwọn nǹkan míì wà tó lè pín ọmọ ọgbẹ́ ẹ́ tá a wà lè fi kìnnì yìí tí wàá ní pé mo ti gbọ́ pé kìnnì yìí ọ̀dà ọlọ́run dákun ràn mí lọ́wọ́ kí n lè filẹ̀ àbí òye wa kí wọ́n á ti pín wọn àmọ́ ọmọ ọpọlọ ló wá pé áò kò lè tètè kò lè tètè tètè ń fẹ́ náà nìyẹn náà kára àwọn kẹtẹ́ ọmọ takùtọ̀ lọ tí ọmọ takùtà nábì sallallahu alaihi torí de eléyìí báyìí tí èèyàn bá ti ya fọ́tò tẹ́lẹ̀ tó kọ́mọ bí ó sì bọ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ ní ìsìn wọ́n lè rí fọ́tò rẹ ní ìsìn lọ́la pé à ń fóònù wọn náà ti ní fọ́tò ọkàn jókòó ah, ẹnìkan kan ìyá ń fọ́tò tí wọ́n lọ yá ni tí wọ́n lọ lọ́wọ́ lánà èyí tí wọ́n lọ lọ́wọ́ lánà ẹni tí ń yá yàn ẹnìkan á pé táwọn wọ náà ni táwọn bá ya fọ́tò táwọn wọ náà àwọn ọmọ àmọ́ àwọn tí wọ́n sọ nípa rẹ̀ ó bá yẹn lérò bí tó bá jókòó da òkè àná ọlọ́wọ́n sọ fún gbogbo àti ẹ̀yà fọ́tò yẹn kókó wọn fẹ́mi sí lára wọn ò sì ní lè fẹ́mi sí lára ìlú ọlọ́wọ́n sì fi jẹ wọn yà nù náà ó túmọ̀ sí pé tọ́lọ̀ ń bá fẹ́ fi wọ́n ti ná látàrí pé wọ́n ya fọ́tò wọn jìyà àmọ́ fọ́tò yíyà yẹn ọ̀sán yẹn di kèfèrí o àmọ́ tó bá wù ọlọ́run láti fi àjẹ ní tó bá yà á irú ìyàjọ jẹ kọ́nà ọ̀sán àná wa ọ àgbẹ̀ àfàǹlà kan náà máa ní fọ́tò ẹ̀ta ànábì ńlá mi náà lẹ́yìn àgbà tí wọ́n pè láàfàǹlà yẹn bóyá kì í sá àfàǹlà lójú tiẹ̀ ló ti dé àfàǹlà àbí bẹ́ẹ̀ pọ̀ ni torí tó bá dé àfàǹlà kò bá ti takò àdìsí ńlá àbí bẹ́ẹ̀ pọ̀ ni tó bá ti dé àfàǹlà tó ní fọ́tò ó lè jẹ́ pé kì í sọ ọmọ pé wọ́n yà á náà lórí yẹn náà ah, náà ah, tábàáyé ní ayé òde sáré pé àwọn fóònù náà ṣe ń sọ máa ń fi kámẹ́rà sí ṣé a lè fi a lè fi fóònù ya àkọsùn táwọn sì lè sórí fóònù wa pé ká máa ká máa yẹ̀wò lórí lórí fóònù yẹn. wọ́n ní tá a lè fi fóònù ya fọ́tò ká máa wá yẹ̀wò lẹ́ẹ̀kan láàrin kọ́ yẹ tó bá ti dé pé fọ́tò àmì àmọ́ kò burú nìsín ẹ wo bá ti ń wọ ọkàn àwọn igi ló lọ yẹn ẹyà fọtò wọn ẹ lọọkàn yẹn inú gbóyún masha allah ẹyà fọtò ju sọmọgbà tó ju súpé masha allah ẹ lọ síbi táwọn apáta wà pé làákú wọtẹ ilẹmílẹ tó gbogbo eléyìí kò sí tó burú mẹ eléyìí túmọ̀ sí pé tó bá ní kámẹ́rà má fọ̀ o ẹ̀hẹ́ tó wá pé kò ní dáa fún ọ kí ni àhà rà máa gbé kámẹ́rà rẹ jáde tó bá rí ibi tó mi ti ń sàn ní masha allah ya. ẹ táwọn yẹn bá tó jọ síbi kan tí wọ́n pọ̀ lọ́nà tó ti pé tí wọ́n bá dúró tó ọba yà á ní dá orí ẹnìkan mọ̀ yàtọ̀ sí mu rẹ̀ á kàrí pé gbogbo ní ẹ̀ lọ nígbà tó kó mọ́tòrò nínú apẹ̀rẹ̀ ni ọgọlùkọ yà wọ́n bẹ́ẹ̀ tó yé wa bẹ́ẹ̀ sì rí wọ́n yí àwọn èèyàn ká bá gbá mi sí ara rẹ lókun ìgbà tá a bá ti lè differentiate ojú ni tó yé wa ṣe gbogbo eléyẹn torí ẹ̀ má fọ kámẹ́rà rẹ o nà. àbíyèsí tó kàn ní pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe àgbà àwọn obìnrin wáyé ti láti máa múra dáadáa ó ti bẹ́ẹ̀ ṣe pàtàkì náà láti gba àwọn brothers náà ní láti máa múra dáadáa fẹ́ bá gba àwọn brothers náà ní lórí irú kọta àwọn aṣọ tó máa wọ̀ tẹ̀ bákan náà lórí òwa náà bájú máa máa gun adóyè wọn ṣé bọ́dà lè wọ amlet láti fi hàn àti ilẹ̀ báwo pẹ́rọ́pẹ́ àwọn títà náà ibo ni irú àtọ̀ olóyè náà máa fi hàn ṣé sẹ́máńdà ìgbàdo owó wọ́pọ̀ láàrin àwọn obìnrin wa tẹ̀sí sẹ́máńdà lè lọ sí ibrahima lọ sí sùkúl ó máa múra dáadáa bọ̀dá máa wà lóun sẹ́yìn wọ́n lè má lo ìjà ọ̀sán máa lọ sí sùkúl wọ́n lè má lo ìjà ọ̀sán máa lọ sí amárí wọn tó máa wọ ìdìbò àbámárí wọn wọn tó tó máa wọ ìdìbò àbámárí wọn tó máa wọ ìdìbò sábà ní kó sẹ wọn lò bá bọ sábà lọ sí ìlú òkè wọn lè má bọ ìjà. alhamdulilayi àkọ́kọ́ náà mo rò tí wọ́n béèrè ni pé kí lè wá dó sẹ́lù. lórí tí wọ́n rọra dí gbọ́dọ̀ àlàkùnlà ha ẹ bóyá bóyá bóyá wọn lọ sí dánilẹ́kọ̀ọ́ ni. wọ́n lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ibi tó wọ́n ń kọjá tó ojú wọn kàn rí fèrè ni alakula hal tá a fẹ́ fà yọ̀ ń bi ni pé àkọ́kọ́ àwọn obìnrin yẹn kọ́nà kọ́ án lẹ́sàn rè torí pé àwọn kan púpọ̀ ń gbọ́ ó fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lè lè yín ẹnìkan pípé ọ̀dà o gbọ́dọ̀ wa padà. àmọ́ gbogbo àmì fi hàn pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yẹn kó náà bá kọ́ san wọ́n lẹ́sàn-án rẹ̀ yàní bẹ́ẹ̀ ṣe rí lóde iná ni wọ́n fẹ́ẹ́ rí dénú lóòótọ́ àníta láì máa ra àwọn mùnáfíkì àdínì láàrin ọkùnrin àti obìnrin ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó ẹgbẹ́ tí wọ́n bá gbọ́ wọn wàhálà yìí wọ́n àwọn obìnrin yẹn lẹ́sìn lóòótọ́ ẹnìkan ní sínú àwọn ọmọbìnrin tó wà wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àjẹ ìgbà kọ bọ́ sí ìhòòhò irú bó ṣe bó ṣe wà tẹ́lẹ̀ kó tó máa lọ sí skul kọ́mọ wọn skẹ́ẹ̀tì gbogbo ara rẹ̀ ọmọ hàn ta ìgbà náà làwọn tó fi lẹ̀ ọmọbìnrin yìí ti fóònù pé etí wọn ní kó òun ṣe ni ṣé báwo ni má fi ẹ̀sìn Islam rẹ̀ sílẹ̀ tó náà wọn làwọn ò ní sọ́kọ̀ skul ọmọ kọ́ mọ́ sọ́nsọ̀ rẹ̀ mọ́mọ́ náà sẹ́mi pé mánì ni èèyàn fi lè ṣe báyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni wàláhì tí ọba bẹ́ẹ̀ àwọn ọkùnrin wa náà ọlọ́run bá kó sí wọn lẹ́sàn-án rí o wàhálà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin yìí báyìí ẹ rí i pé ọlọ́run ọba wa ó wọn fún dáadáa àwọn náà ti fẹ́ dáadáa yẹn ẹlòmíì nìsínyìí nínú wa ó ní problem pẹ̀lú àwọn òbí rẹ̀ náà látàrí pé àwọn òbí rẹ̀ fura wípé wọ́n ti pé University of Technology làwọn aràn lọ. ṣe islamic technology ni àbí scientific technology ọ̀fẹ́ yí òbí ẹlòmíì mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ òbí di pé wọ́n ń wájú ṣé kéwùlẹ̀ ń ké lọ ni àbíwèé torí ńgbà tó kó lébi ṣòkòtò rẹ mo máa bó ṣe ń ṣe tòní ìsìn ṣé èsì kan ti ka kótó wà kẹsíwọ náà létí lọ́wọ́. a rí ẹni tó ṣe pé bàbá fẹ́ kó wọn kọ́ lọ́mọ nítorí rẹ̀ náà a rí ẹni tó ṣe pé bàbá rẹ̀ tiẹ̀ yọ owó àkọ́sọ̀ léwe rẹ̀ pátápátá nítorí pọ́kàn rí pé ọmọ òun ń di mùsùlùmí gidi bọ̀ pé kò tiẹ̀ wà pé nígbà tó bá ti ń kọ́ ẹ̀kọ́ yẹn kọ́ ya kanta ti kọ́ ta kọ́ ọmọ ẹ̀sẹ̀ sí ẹni tí ò torí ẹ̀ ló fi jẹ́ pé atọ́kùnrin àtòbìn wàláhì wàláhì ní kọ̀kọ̀ àti ní gbangba ẹni máa fẹ́ràn ẹ̀sìn Islam kò ní mọ̀gbà tí wọ́n ṣàdúrà fọ́pọ̀lọpọ̀ nínú yín pé kọ́ làwọn akótó sàlékún imáni ẹ̀kọ́ tí ń kọ́ yẹn kọ́ làwọn fi yé tó bá wà má tán tó kọ́ tán ọlọ́run bá dé kó wúlò fún kó wúlò fún Islam ọlọ́run mẹ́sìn ilé ẹni tó pẹ́ kọ́ yẹn tó ní rí nǹkan kàfíìsì ọlọ́run bá kó ṣe lẹ́nu tó pẹ́ pọ̀ yẹn tó fi rí sẹ́ owó iyebíye tó fi ṣe láǹfààní láyé bí àti lọ́la kìyàm tó fi rìn islam lọ́wọ́ because sábà wo islam yìí islam ní ìdíwà wàlá islam ní ìdíwà in all fields gbogbo bí sẹ́ bá dé ní sẹ́rí pé ninety nine percent ẹni tí ń ṣiṣẹ́ lórí sẹ́ wọ́n yìí ṣe mùsùlùmí náà ẹni tó sì jẹ́ mùsùlùmí nu wọn náà tó kéré yìí wọn ò ní fẹ́ fi hàn pé mùsùlùmí làwọn kí ló burú nu kí wọ́n lẹ́sìn kò jẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ yẹn kọ́ lójú àmì náà ló fi jẹ́ kẹ́kọ̀ọ́ tẹ̀ kọ́ má gbà láti jẹ́ kẹ́sẹ̀ kan class lẹ́fẹ̀ẹ́ máa mú first class tí ó fi jẹ́ pé mùsùlùmí ni àmọ́ kí lẹ first class and it is here in regard of his religion kò la need So tí wọn bá débẹ̀ kó di mùsùlùmí rere torí ìdè eléyìí ló fi jẹ́ pé àwọn obìnrin yẹn àwọn tí wọ́n ti ń gbòòrò àwọn dáadáa ọlọ́run sàn án lẹ́sàn-án tí ò ti ṣe náà bá kó túbọ̀ sí àlékún ìgbàgbọ́ òdodo fáwọn náà táwọn náà fi jẹ́ pé wọ́n mú ẹ̀sìn wọ́n mú ní kókó láìsẹ̀ àwọn ẹni tó jẹ́ pé nínú wọn náà ẹ lè ẹ lè ẹ lè sọ pé àwọn náà ti gbìyànjú wọ́n gbìyànjú wàbà ẹlòmíì wà nù àwọn obìnrin yẹn náà ni tó ẹgbẹ́ kò rí rẹ̀ kò ju ankachi fọ̀ abẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ọ̀wọ́ eléyìí ọlọ́ọ̀lọ́ mọ ogun ti ń jalè pẹ̀lú bàbá àti ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé màmá rẹ̀ tó sáwù ni pé kọ́mọ wọ jeans kọ́mọ wọ skẹ́tì táyé tó ọwọ́ pé òun á ti skẹ́tì rẹ̀ ẹ́ ní lambu tó tóbi tí ò fún sòkòtò máa wọ sòkòtò ká ó tún wá gbé bòrí sórí pé tọ alákùlá hàn ẹ̀ màmí mùsùlùmí òwú òbí ọ̀pọ̀lọpọ̀ òwú òbí ọ̀pọ̀lọpọ̀ nínú abẹ́ tó díẹ̀ díẹ̀ náà sì ní ìgbà máa dágbà ìgbà tó bá ṣe léyìn tó jájà la sẹ́mi pé second step lọ́kàn ni pé ètò tuntun eléyìn lọ so lọ́fà ló fi jẹ́ pé gbogbo wa dábàá ríra wa dúà lọ ẹ̀ka máa fi ràn ara wa lọ àmọ́tẹ́ bá wa lórí ìrùn ẹ̀yin obìnrin o ẹ̀ bò gbogbo ara yín ẹsẹ̀ yín gbọ́dọ̀ hàn nípa àtọ́fẹ́wọ̀ lórí ìrùn ẹsẹ̀ yín gbọ́dọ̀ tẹ́sẹ̀ bá ti hàn síta ìrùn gbọ́ ara rẹ̀ lọ ìrùn kọ́ yọ̀mẹ̀hẹ̀ bẹ́ẹ̀ ni sẹ́yìn obìnrin tọ amọkùnrin ìjọba bẹ kí o tiwa ni pé ká wọ ká sọ tába ti bò owó wa láti orúnkún wa títí dé kókósẹ̀ aláti dodo wa títí dé kókósẹ̀ àti títí dé orúnkún láti dodo títí dé orúnkún eléyìí gbọ́dọ̀ jẹ́ bíbò yàtọ̀ sílẹ̀ yẹn ìdodo náà sí èjìká agbọ́dọ̀ rí pé nǹkan kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ anábìsọ̀ fúlàṣẹ́ là ń bọ̀ fún wa àyùsọ̀ ni ọ̀rọ̀ jùlọ fi sẹ́wọ̀n ìlú wa ẹ̀yìn lẹ́yìn àdá àtúntò èmi kò ṣẹ́yìn kákírun pẹ̀lú aṣọ kan tí ò sí nǹkan kan nù aṣọ yẹn léjìká wa kárí pé aṣọ tá a wọ̀ yẹn apá kan nínú rẹ̀ wà léjìká wa ẹ wá ní tí ọkùnrin lè kírun pẹ̀lú ẹ̀wù tí ọ̀ lápá bí àwọ̀tẹ́lẹ̀ alápájájá abalápọ̀ òkun tá kírun alágbèkọ́ òkun kírun tó fi kírun kò burú irun rẹ̀ dáa àmọ́ tó ọ̀dá tó. sọ̀tòrí kò ti sọ̀ra fún dáná ni kò sọ̀ra fún má kírun pẹ̀lú aṣọ tí ò sí nǹkan kan nù rẹ̀ léjìká rẹ̀ síbi èjìká rẹ̀ ní singlet yẹn wà léjìká rẹ̀ àmọ́ tó ti ọ̀dà tó wàlíláhi mẹ́tẹ̀lú àná tí wọ́n sọ pé baálẹ̀ ibi tó máa gbé lù yín ó dé láti yunifásitì ọwọ́ àtìmí ọwọ́ àlòfẹ́ rí ọ ọwọ́ àgbé singlet bẹ́ẹ̀ lọ́ba bí bàbá mu ní mímí kí dá yín lónìí ṣé nílé ìwé wọn èkó yín pé tẹ bá fẹ́ lọ rí èèyàn pàtàkì kẹ wọ́n sọ pàtàkì ni àbí ẹ̀kọ́ ni tó kí wọ́n á ní pàtàkì tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọlọ torí ẹ̀ ló fi jẹ́ pé ọlọ́run ni kóbó ṣe lẹ́dọ́gbọ́n àìníyàn kó lè mẹ́sì ẹ̀ sọ̀sọ́ yín gbogbo bàtẹ́ bá wà àwọn kíláàsì kírun gbogbo bàtẹ́ bá fẹ́ kírun ẹ̀ sọ̀sọ́ yín yàtọ̀ sílẹ̀ yẹn ẹ jẹ́ ká tún pé àkíyèsí ara wọn sí ìmúra àwọn ọkùnrin náà gbà mí sẹ́ni kò burúkú ẹ máa wọ ṣẹ́ẹ̀tì ká kẹ́ máa wọ tíṣẹ́ẹ̀tì kẹ́ máa wọ kìnnìkan máa ẹ jẹ́ kí tẹ̀yìn mùsùlùmí ó yàtọ̀ fẹ́ni tí èsè mùsùlùmí tẹ́rẹ́ ń tètè mùsùlùmí yẹn àwọn ń ti wọn ọ̀rọ̀ ti wọn yàní kò ése nǹkan wàhálà kan lọ títí nípa pé lẹ́sẹ̀ bá dẹ̀ kó fúri dán kò tẹ́sẹ̀ kankan lẹ́yìn àìgbàgbọ́ torípé tí ọ̀pọ̀ ló ń gbọ́ eléyìí lẹ́sẹ̀ àgbà ó ti dẹ́ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ kéékèèké làwọn yóò kú yìí torí de eléyìí ẹ̀ràn àwọn gbà mí yóò wọ́n ṣòkòtò yóò fẹ́ tó orí èèyàn méjì nísàlẹ̀ níbi tó kùtù yóò ṣe rí so ẹ wá rí yóò tún wá wọ bàtà kan oníjọ tọmọlúàbí ṣòkòtò yẹn yóò wá mọ fi gbá títì yóò mọ wá irú rìn kan báyìí subhanallah ẹ mọ pé ṣé bàbá kan náà ló ti di eléyìí abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ so yóò mọ rìn báyìí yóò mọ rìn báyìí gbogbo ṣòkòtò yẹn yóò mọ fi gbálẹ̀ subhanallah sẹ́yìn ẹ má ṣe báyìí burúkú náà wọ bí ó bá fẹ́ wọ̀ àmọ́ wọ́ tọmọlúàbí wọ́ tọmọlúàbí tó pé mùsùlùmí ni wọ mùsùlùmí tó ti dẹ́yìn responsibility pọ̀ lálẹ́ rẹ̀ torí délé mẹ́jẹ̀ kí tòkòtò di ọmọ gbálẹ̀ mẹ́jẹ̀ kò kayọ̀ kókó sẹ̀rẹ̀ kókó sẹ̀rẹ̀ tó bá ti dé kókó sẹ̀rẹ̀ ti dá gbogbo tó bá ti dayọ̀ rẹ̀ aburú ni gbàtà sọ pé tó bá ti dayọ̀ rẹ̀ inú lẹ́lẹ́ yóò ti gbẹ̀ sàn rẹ̀ eléyìí bá yẹn lẹ́rù kéèyàn jẹ́ kí tòkòtò yẹn ọmọ kókó sẹ̀yìn pé wáì wáì tòkòtò di ẹrí bá àbíkọ́ sàmì mọ́tò yìí wọ́n má bẹ́ẹ̀ fún ọ torí nígbà tí wọn mùsùlùmí tí wọn bá mójú tẹsán rẹ iná ló fi rẹ ni tí máa mójú tẹsán rẹ tí wọn máa pè ní kíni fundamentalist extremist ni ó fi di kóhùn òní lè wọ bí kámá àfi kí wọn máa pè lórí tí ó kọ mí. àwọn eléyà dá mójútó eléyà amúkáwá náà kálẹ̀ ìmùsà àwọn ọmọ mi ni ṣùgbọ́n tó ṣe pé bọ́yé ẹ̀yìn gan fúnra yín títí tí wọ́n fi bẹ́ẹ̀ lọ́dún mẹ́rin ní yunifásitì bọ́yé ẹ̀mọ́ wọn mùsùlùmí sẹ́mi pé lẹ́yìn òbúrú bọ́yá ṣe máa ń activities bá wọn ní báyìí participate ń bẹ̀ anything tó máa ti ṣe pé mss kí nìkan wọn ní lọ́bẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ nìkan nu wọn sọ̀rọ̀ rí kẹ́ ẹ bá ti gbọ́ kí ló dé wọn ló lówó torí wọn tuntun lọ́rọ̀ àfi nìkan wọn á ní kí ni pálí agolo lásán so wọn á ní àbàlẹ̀ nínú ẹ̀ máa yọjú sáwọn ọmọ mùsùlùmí lẹ́yìn náà bọ́lá wọn bá tún ṣe bọ́ láti rí àwọn nǹkan míì wà tó jẹ́ pé mss máa ṣe pé gbogbo ẹ̀ pátá ó lè jẹ́ pé ọ̀rọ̀ two thousand ni wọ́n tẹ̀sẹ̀ máa ti dé ẹyin ìyẹn já dáwó àbí wọ́n lọ bẹ́ẹ̀ nìkan pé ẹ̀ràn àwọn lọ́wọ́ irú rẹ̀ tọ́lọ̀ ń bò láti rí ìgbà ó lè máa ràn lọ dáa ni tó eléyìí túmọ̀ sí pé ẹjẹ́ káre ra wa lè jọ̀mọ́ lóòótọ́ ẹlòmíì lé lálùjù jáde ọlọ́lá làwọn òbí rẹ̀ olówó ni wọ́n ṣùgbọ́n tó bá ti wà pé láwọn ẹ̀yà rẹ̀ mùsùlùmí rẹ́ra rẹ̀ lẹ̀ fún un tí bọ́lá ń ròyìn àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam nínú bó ti ròyìn wọn ni pé kíni adillatin ala al-mu'minin àìsẹ́dín ala al-kafirin tó bá wà pé mùsùlùmí rẹ̀ wọn lẹ̀ fún un wọ́n ti gbéra ká ti àmọ́ tí wọ́n á pẹ̀lú kèfèrí àwọn ìfira wọn wọlé so àmọ́ pósìtì ní ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ìsìn àwọn gbéraga síra wa láwọn mùsùlùmí àwọn wúra wa kókò sí ń dájẹ́ tọba wà lọ́dọ̀ fi yẹ sá ókè sá so àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ ló yẹ kó rẹ ra rẹ lẹ́kọ̀ọ́ so eléyìí báyìí dábàá tó mójútó yóò tó dáa yàtọ̀ sí appearance wa pẹ̀sẹ̀ ìgbà tó bá dé fílà wọ́n tó kí ọjọ́ wa àmọ́ sọ ń bẹ ẹnu kọ́sọ̀ rẹ pé ń bẹ ẹnu pé ọ̀sọ̀ rẹ pé ní tìjọ́ tó máa fẹ́ fún ọyàn o yọ wá gbádá rí wọn dágbádá fún ọ ọwọ́ adé kò sí bìlà kò sì gbágbádá wọ̀ ẹ kó fún ọmọ òkè ah, ọkọ ìyàwó náà dáná rí wọn ni àwọn ènìyàn wò dé fìlà wáì. wọn lọ mọ wá fìlà rà fún ọ àbí bẹ́ẹ̀ fọ ẹ lè túmọ̀ sí pé ń bẹ́ nù tí màá jẹ́ pọ̀ sópè ó sì ń bẹ́ nù tí wọ́n mọ àwọn mùsùlùmí mà. àmọ́ àwọn wà tó ti fẹ́ gbọ́dọ̀ máa mójútó àwọn akẹ́kọ̀ọ́ àti gbọ́dọ̀ máa mójútó nísìn ẹ má tíra láti yúnífọ̀mù ara yín nípa pé tẹ bá jọkùnrin gbogbo yín tó bá ti lè yín wọ́n rí fìlà irú fìlà funfun yẹn lórí yín mo rò pé yé especially tó bá gbé ọmọ yunifásitì ni wa kò burú kọjá pé à ń débìlà àbọ̀ lóríṣiríṣi àbí òye wa lóríṣiríṣi torí pé tí fìlà yín bá ti ń jẹ́ uniform ẹ má gbàgbé fáwọn ọ̀tá ẹ̀sìn Islam kan wà tí wọ́n fẹ́ kẹ́ wá yunifásitì tí gbogbo yín bá ti ń dé fìlà orí fìlà náà fún gbogbo yẹn wọ́n ní wọ́n fẹ́ sọ yunifásitì ìdílé kí o àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n á máa wá wọ́nà láti máa dínà admission fún ẹ̀jẹ̀ bá jẹ́ mùsùlùmí torí rẹ̀ ẹ̀jẹ̀ kí fìlà yọjọ́ orí tìrìtì kọ́ mẹ́jọ orí ti kàn náà. bẹ́ẹ̀ náà làwọn obìnrin tó máa ń wọ hijab kí hijab gbogbo ọmọ mọ̀ jẹ́ black black black tẹ̀lómi lè jẹ́ blue tẹ̀lómi lè jẹ́ black tẹ̀lómi lè jẹ́ green kọ́tà máa ti jẹ́ aṣọ kọ́ máa ti jẹ́ aṣọ ọ̀ṣọ́ wọn rò pé yé wa tó gbogbo eléyẹn mẹ́nu pé àmà wa kẹ̀ dá wa mẹ́ àmà mi dá wa ìmọ̀ bá ti lè wí tó yé wa tó gbogbo eléyàn bẹ́ẹ̀ nù kẹta tó kúta bá mójútó oṣù aláǹkà. àwọn oníbèrè bèrè pé tí bàbá àti bọ́dà tó mọ̀ pé kí ni kò ṣe ẹlẹ́kejì ni pé tí ọkọ lè fi límìtì sí ẹ̀sìn ìyàwó ẹ̀ pé ǹjẹ́ kó ṣe lé o ó dẹ̀ ìfọ́nà ń pa láti kó ṣe. fọ́nà bí ìgbà tó ti pé ìbéèrè àti dáhùn yín lónìí ìgbéyàwó náà lẹ́kàn fẹ́ fi parí ẹ̀ lẹ́kàn. alákùlà hàn pé tí obìnrin bá rí ọkùnrin tó sì wù kí lè rí kí ni kò ṣe obìnrin rọkùnrin ó sì wù kí ni kò ṣe alákùlà hàn síwájú. Si síwájú kó tó fi hàn pé òun fẹ́ràn rẹ̀ ó wò yóò bẹ́ lọ kọ́nà ọjọ́ kí òun náà wù torí pé ìtìjú tí ó bá obìnrin látàrí mo nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ọkùnrin ò nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀gá ju èyí tó lè bọ́kùnrin tó nífẹ̀ẹ́ obìnrin ṣùgbọ́n tóbìnrin ò nífẹ̀ẹ́ rẹ̀ lọ torí de lẹ́yìn àìmọye obìnrin náà kúkú lẹ́tí kọnu sí pé mo gba díẹ̀ tí ó sì ní ẹnu rẹ̀ rùn ìwọ òsì ní tìtorí rẹ̀ kúrò láyé kọ́dọ̀ ó tún rìn àmúfin tó bá fi lè sẹnu búrú sọ fọkùnrin pé òun fẹ́ràn rẹ̀ òun gba díẹ̀ tọkùnrin wa ní ìwọ̀wọ̀ ṣe bá rẹ̀ dá sọ̀rọ̀ sẹ́yìn mọ̀ pé ẹ̀yin náà ní ọba ayé ẹ̀jẹ̀ ni torí ẹ̀ ló fi sọ pé aburú ti ń bẹ nínú mọ fẹ́ràn rẹ obìnrin tọkùnrin tọkùnrin ọba fẹ́ràn rẹ ó lè tayọ ọmọ fẹ́ràn rẹ ọkùnrin tóbìnrin tóbìnrin ọba gbà tiẹ̀ torí ẹ̀ mo gba tiẹ̀ kọ́lọ́kàn mọ fẹ́ràn rẹ mọ fẹ́ kọjọ́ kọ fún mi kọ́lọ́kàn fóbìnrin náà kọ́kọ́kọ́ bẹ́ẹ̀ lọ pé wọ́n lọ tó bá gbé fẹ́ tí mo ní sọkùnrin yìí orí bá ní fún mi láyé bí àti lọ́rùn ọlọ́run jẹ́ kí ìfẹ́ náà dúró kó wá fi fẹ́ tèmi náà sí lọ́kàn àmọ́ tó bá ti jẹ́ pé mùsùlùmí ni wàhálà lásán ni òní tèmi láǹfààní láyé bí àbílọ́là àkèyàmà yọkú lọ́kàn mi àbí òye wa nígbà tí wọ́n á bẹ lọ́nba yóò wá dé lẹ́bù yìí pé tí ọlọ́run bá fi fẹ́ rẹ̀ sọkùnrin yìí náà lọ́kàn ọ̀nà kan àbọ̀nà míì tó bá gbà láti fi hàn ọkùnrin yẹn ipò ń fẹ́ràn rẹ̀ yóò rí i pé ọ̀nà tọkùnrin yẹn náà fi dáhùn à ń dòtí ni òní sí mbẹ̀ sòtúrò eléyìí bá ti ṣẹlẹ̀ alhamdulilayi so tó bá ti wá fi yọ bẹ́ lọ́hùn tọ́lọ́ máa fi fẹ̀sì ẹ̀ náà tọkùnrin lọ́kàn kódà tí ìfẹ́ rẹ̀ bá wọkùnrin lọ́kàn tó bá sọ fún un pé òun fẹ́ kọjá ọkọ fóun kò èso pé bí ó ti sọ lò yọ sọ léde ìjẹ pé yàní jọ padà gbọ́ yín bẹ̀ náà so tọkùnrin náà bá wá jẹ́ pé kò tiẹ̀ wá fẹ́ látàrí kọ́ bẹ náà kò ní dójú tì látàrí kó ti níbẹ̀ náà kò ní dójú tì ah ẹ dákun ẹ má bínú. mo ti rẹ́ nìkan tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ á ah, ọlọ́run kò ti fún mi sẹ́wọ̀n kí lẹ́yìn dà tó látàrí pọ̀ nbẹ lọ tọ́lọ́run bàbá wa ní kọkùnrin yẹn náà gbà ọwọ́ àtúmọ̀ ń ọgbà àbí òye torí nítorí bẹ́ẹ̀ nu kó bì yarí láwọn ò ní fi fún un obìnrin ló sì ló ti wọ ọ̀ràn kó n sáfẹ́ràn rẹ̀ yìí bóòlù ó ti wá sí i bóòlù ẹ̀ ti sí tàbí kọ́ lọ́n sànù yín torí ẹ̀ ló fi jẹ́ pé tóbìnrin máa fẹ́ràn ọkùnrin tọ́lọ́ sí ni kọ́kùnrin ọ̀fẹ́ràn rẹ̀ tọ́lọ́ sí ni kó bí wọ́n gbà á òrè wọn kọ̀. bí ètò máa ń gbà yìí pé kí ni ó yẹ kó jẹ́ ojúṣe ojúṣe wa. Ah, ẹtún béèrè béèrè kejì lẹ́ẹ̀kan yẹn sọ́kọ́ lè límìtì wọ́n á ní tí ọkọ lè fi òdi wọn sẹ́sìn ìyàwó rẹ̀ kò tó ẹrú títí bẹ́ẹ̀ torí pé ẹ̀sìn àtàwa àti gbogbo àwọn tá a bá jọ wà bọ́yọ̀ bí wa ni bọ́yọ̀ kọ ni bọ́yọ̀ ayàwó ni gbogbo wa kí ni ajẹ́ tọ́lọ̀ ẹ̀rù ọ̀lọ́ torí rẹ̀ bí mo ṣe fẹ́ kó ṣe ni ọ̀gbọ́dọ̀ ṣe báyìí tó bá ti jẹ́ pé tó ní kó ṣe ń bá ta kò fi ọlọ́run látọ̀ àtẹlẹ́mọ́kúlókè bí máa fi ẹsẹ̀ kọ́ọ̀lù. ìdáyè láti gbọ́rọ̀ sẹ́dọ̀ ọlọ́run kan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu bí mo ní sẹ́lọ̀ náà. ọmọ yẹn bèèrè lọ kí ni ìwé yẹn jẹ́ ojúṣe àwọn akẹ́kọ̀ọ́ bí àwọn olórí mùsùlùmí wa ní àwùjọ làwọn àtayọ̀dẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù àbí àmì àbí àwọn ọ̀rọ̀ àwọn òwe àwọn lẹ́yìn àwọn àgbàlagbà láàrin wa kí ló yẹ kó jẹ́ ojúṣe àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ wọn. ojúṣe wa sí wọn òun náà ni pé ẹni tó bá dàgbà jùlọ kápánlé ẹni tó kéré sí wa ká láàánú rẹ̀ ẹni tó bá jẹ́ olùmọ̀ ká mọ ìwọ rẹ̀ fún un torí adé ìdá nàbí sallallahu alaihi wasallam ni laysa minna man la yuwaqqiru kabirana wa yarhamu saghirana kò sí nínú wa ẹni tí kìí ṣe àpọ́nlé àgbàlagbà nínú wa tí kìí ṣe ṣàánú ọmọdé nínú wa ó tún wá nù àdéhì kan wípé wàyà àlámùlè àlèmìnà nínú ẹgbàá ọ̀rọ̀ mi àkọ́ kó sì máa wọ olùmọ̀ wa tó gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn òtútù ẹni tó ti pè láṣíwájú ẹ gbọ́rọ̀ sílẹ̀ lópin ìgbà tó bá ti pé ọ̀pá yín láti pẹ̀lú tọ́ta kútọ́ lọ àbí tọ́ta kúta anábì sọ̀rọ̀ bá yọ sílẹ̀. gẹ́gẹ́ bí imam imam tó jẹ́ pé níbi yunifásitì ṣe wà á mẹ́ẹ̀ gbàtí èsì yunifásitì kan ti ń kọ́ nípa ẹ̀sìn Islam táì gba àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam náà kún bẹ́ẹ̀. so imam ó ní sẹ́ẹ̀rì gbirigbiri tí imam ń ṣe ń bẹ̀yẹn nípa pé ìmáàmù yẹn nìkan kìí ti sẹ́ ìmáàmù ní sẹ́tì ìmáàmù gbà ní yunifásitì àbí ẹ̀kọ́ ni so ṣùgbọ́n lọ́la pé mọ́sálásí ọ̀sá lè wà kẹ́nìkan wọn máa léèdì àwọn èèyàn kírun bẹ́ẹ̀ ìmáàmù sagbátẹrù à ń kírun fáwọn èèyàn kò wá tẹ ma lórí bá ń kírun fáwọn èèyàn gbogbo tó bá ti jẹ́ pírọ́blẹ̀mù tó bá mùsùlùmí ìmáàmù kà fún pírọ́blẹ̀mù ara rẹ̀ báwo ni ó ṣe wà sọ́ọ̀bù ìmáàmù ti tiwájú síbẹ̀ ni ìmáàmù ti àbí èsì ńlá tó ti máa ń ṣe báyìí ó ń fẹ́ wa fún dáadáa ẹ ti máa ń ṣe fẹ́ wa fún dáadáa ó yẹ káwa náà fẹ́ fún dáadáa nínú pé à ń sì ń pé wọ rẹ̀ fún náà ní ká máa pọ́n lé àmọ́ pípọ́n lé tí ọ̀tà kò tọ́ lọ pípọ́n lé tí ọ̀tà kò lànà nẹ́bí tó bá rí ayé wa mọ̀ tí irú ẹ tó wá jẹ́ ìmáàmù tó bá ní ká ti tọ́ta kò tọ́ lọ́nà tọ́ta kò tà nẹ́bí tó bá rí nà á dé á ti tàlàyé fún wípé ètò oníkàgbé àtọ́ta kò tọ́ lọ́nà ní ọjà ṣe

ó ṣeéṣe ń gbà mí káwọn máa pàkíyèsí lọ sí nǹkan kan kọ́ máa tètè yé yín torí pé àwọn ti pẹ́ láyé wọ́n ti rí ìrírí oríṣiríṣi tí wọ́n lè máa pàkíyèsí lọ sí nǹkan kan kọ́ máa tètè yé yín wọ́n yẹ kẹ́ da sírọ̀pù lẹ́ẹ̀kan náà ẹ tíráì láti súnmọ́ wọn pé kí lẹ́yìn rí tẹ̀sí sọ bẹ́ẹ̀ ẹ ṣàlàyé fún wa tó bá yí àwa náà so àwa náà lè sọ bẹ́ẹ̀ sì ń sọ so bẹ́ẹ̀ lọ yẹ kí èèyàn máa ṣe pẹ̀lú ẹni tó bá jẹ́ aṣíwájú fún yẹn ẹni tó sì jẹ́ àgbàlagbà tó wà pẹ̀lú yín ẹ̀yin náà kúkú padà dàgbà láti bá dàgbà kẹ́yìn náà wọn wò wò báwọn ní ṣe rí lára nígbà tó ọmọdé kan bá ń fọwọ́ lọ́yàn mú sẹ́wọ̀n pé ńgbà mí tẹ́ bá rí sísọ́ọ̀sì tẹ́fì gé ọwọ́ dànù ẹ̀ dànù àmọ́ tẹ́ bá ṣe sùúrù ẹ̀ wọn náà kúkú dàgbà ńjọ́ kan wá fi pè torí pé wọn náà dàgbà ńjọ́ kan o lè má sọ jálẹ̀ o ó lọ kúkú dàgbà tó subhanallah torí ẹ ẹ ti ká ṣe dáadáa sẹni tó bá dá síwájú wa náà ẹlòmíì wà tó jẹ́ kó olùkọ́ni ní yunifásitì yẹn mùsùlùmí ni ẹ má dàgùn lásọ̀rọ̀ rẹ̀ ẹ má kẹtọ́ ikú rẹ̀ títẹ̀ máa kò lẹ́tọ́ kan tó kẹ́ fún ọkàn máa bọ̀ lẹ́nu ọwọ́ báyìí bí ẹran orí rẹ̀ sí abba kò dá bẹ́ẹ̀ asalaamualeykum awa salaam you are báwo ni ẹkújọ́ bá fi yín Ah, sẹ́yìn mọ̀ pé inú rẹ̀ náà dùn so ọlọ́mọ ẹ̀jẹ̀ àrọ́ràn tó bá kó sínú problem kan jọ kan sọmọ pé yóò dìde sí àbí òní dìde sí tó náà bá kó sínú problem jọ kan ẹ̀ ràn lọ àbí ẹ̀ní ràn lọ à tó gbogbo orú àwọn nǹkan báyìí ó lè jẹ́ kéfì kó jẹ́ pé òun náà ń kọ́ ọ̀lẹ́kọ̀ọ́ ọ̀lẹ́tọ̀ kan lórí àbí ọ̀lẹ́tọ̀ ọ̀lẹ́tọ̀ lórí ẹ̀ torí pé tí ọ̀bá da máàkì àwọ̀ nínú àwọn olùkọ́ rẹ̀ pọ̀ fẹ́ rí ma tó ṣeéṣe kò kúkú ṣeéṣe òun náà fún ẹlẹ́wọ̀n bá tiẹ̀ àbí òye wa wọ́n má jẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ ìwọ́n máa pariwo pé kíni kíni wọ́n ní kọ́ jáde tó ń torí pé ọ̀wọ́ kó ń mọ tó ọ̀mà yun ìwọ kọ́ ń tí ọ̀mà tọ́ nǹkan tó ń mọ̀ tí wọ́n ọ̀mà kọ́ lọ́dọ̀ rẹ̀ nítorí pé lè bẹ nínú pé ọ̀mà ńtọ́tọ́ kò sì mọ̀ ńtọ́ yìí ẹni tó sì jọ ọmọdé lónìí òun náà dàgbà lọ́la tó o bá rẹ̀ lónìí yìí báyìí wọ́n lè wá ń kó ẹni tí ń fẹ́ kó wọ́n lọ́la tọ́mọ yóò ní kan torí délé ẹni ká sagbára láti jẹ́ pé à ń fọ́ àwọn èèyàn ní à ń fọwọ́ wọn wọ̀ yàtọ̀ sí yunifásitì wà kí sáwọn nìkan náà lẹni tá a mọ̀ torí tó o máa ti ń gbèlú kan àyíká mi tó ń gbé yẹn bọ́ fẹ́ bọ̀ kọ̀ wọn náà ti dára abẹ lásìkò yẹn ntí bá ti ń ṣẹlẹ̀ ń bẹ ọkàn wọn náà lọ́nà kan àbọ̀ náà mi ọ̀ wá ní pé ẹ ẹ àwọn náà mọ̀ ebi lu wọn ni àwọn náà mọ̀ ebi kíní kan à ṣé máa ṣe bẹ́ẹ̀ èèyàn dákun láti nǹkan tí ó dé pé òun náà lè ṣe àtúnṣe sínú lọ́ba ló fi jẹ́ pé ìwà àwọn mùsùlùmí lórí wa láwùjọ yìí ìpẹ́ lómi nu wa ní ti alhamdulillah ó lẹ́kọ̀ọ́ níwọ̀n bá díẹ̀ nípa ẹ̀sìn Islam yìí ọmọ nǹkan díẹ̀ nípa ẹ̀sìn Islam bí mùsùlùmí láwùjọ yìí àbí kọ́ ni ọwọ́ nǹkan tó ọmọ yẹn wọn náà rọ ànàwàwíyà ló gbé síwájú lẹ́rọ àmà sàlàyé rẹ̀ fáwọn èèyàn àbí òye wa àbí kó ti jẹ́ pé kitabul akhdari ilẹ̀ gbé síwájú lọ́n sàlàyé wọn bá bó ti yọ fáwọn èèyàn àbá kùránì lọ́lọ́nkọ́ ọ̀mà gé kọtọrọ lọ́dọ̀ ìmáàmù mẹ́tíláṣí tó wà ní òsì rẹ pé àyè wà fún àwọn ẹni tó bá fẹ́ kọ́ àkùránì nínú àwọn ọmọ yín bóyá màá máa fi àsìkò kan lẹ̀ láti gbà báyìí sí gbà báyìí kó o ní contribution yẹn kó o fi mọ̀ pé wọn náà in one way or the other wọn náà gbìyànjú fún ìlọsíwájú ẹ̀sìn Islam torí pé kí ni bọ́ bá ti tèlú òǹdù bẹ́ẹ̀ náà ló ti tètè ẹ̀ ń gbà tó bá délé náà torí pé ẹlòmíì yọ ọmọ wo nǹkan yẹn pé kí ni kí ni bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ fi ṣe ìlú wọn ni wọ́n dábí ó àwọn ọmọ gbogbooro nígbà tó bá délé bóyá o ti rọrùn fún ọ because ní sọ ti di chief engineer ọwọ́ àtẹ̀lẹ̀ pé ládùúgbò tí ọkọ létí mọ́sálásí tó wà ń bẹ̀ wọ́n nìkan ló lùmọ̀ kéésì wọ́n nìkan ló lùmọ̀ ìmáàmù mi wà ń bẹ̀ amórí bí ń sẹ̀sìn Islam báṣubàṣu ìwọ́n sì mọ̀ nípa ẹ̀sìn Islam bá tí ẹni náà ti kọ̀ fún ọwọ́ fẹ́ máa ṣàtúnṣe ntí wọ́n ń ṣe láì dá yẹn so ọwọ́ ń tira pé àwọn gbà tó kọ́ màwé lẹ́ni kí ni mo tẹ́ fẹ́ fọ́rọ̀ kí o ṣe àwọn gbà tó wọn kọ́ wọn sí ìgbà tó fi kọ́ra tó bá gbé nìtò tó fi kọ́ra bóyá kan bóyá jọ sátọ̀dé ló ráyè láàrin magreth sí ṣáì ládùúgbò yín òfìtìrà kan lé lọ́n sàlàyé yóò ti dára rẹ ìwọ́sí àbùkù gbogbo ètò òfin kan nìsín yóò ti dára rẹ tí wọ́n bá fi kàn lù yín lọ́la ó ti mọ ọ̀nà tó ń bá yọ nípa àrùn nǹkan bẹ́ẹ̀ nígbà tẹ́ni kan bá fẹ́ bí nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn rẹ pé ọ̀gá kó lẹ́sẹ̀ gba kí ni ẹ̀fọn yín kan lẹ́gbẹ́ ààrẹ ti wọn lẹ̀ ọlọ́run kò fi yé wọn bẹ́ẹ̀ náà náà torí délé eléyìí náà bẹ́ẹ̀ nù wá àwọn mùsùlùmí lórí wa láwùjọ tá a wà yìí báyìí wípé tí a bá gbìyànjú tá a gbìyànjú láti spread Islam níbi tá a wà Islam ọlọ wájú Islam ọlọ wájú gan kọjá pé gbogbo sẹ́ẹ̀lì wa bí tá a máa ń gbé arígbé yẹ ìmálẹ̀ Islam wà bẹ̀ oríire ni so àwa náà gan á di ẹni tó ṣe é gbé kátó dípò alọ́ ọlọ́wà àti di ẹni tó ti múra alẹ dáadáa lọ́nà pé yàtọ̀ sí pé mo pẹ́ pọ̀ mo di olùmọ̀ọ́lá nípa àmọ́ gbogbo ṣe ìmọ̀ ẹ̀rọ mo tún dẹni tó ti pé alihamudulilah nípa ẹ̀sìn mẹ́sìn islam bí mo ti ṣe gbọ́ yín bá èmi náà tún lè ṣe kí ni mo tún lè ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ń lọ sí sábìsì tó máa dé sábìsì yẹn ìtìjú ló máa ń jẹ́ fáwọn ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ nítorí pé àyè àti sọ̀rọ̀ nípa islam ló délẹ̀ wọ́n wá wà gbogbo rí wọn ò ní rí kankan mú jáde bẹ́ẹ̀ torí ẹni kálukọ́ ọmọ dọ́ọ̀jì nígbà tí wọ́n á ní tó ẹjọ́ ọ̀tá ni ó sọ̀rọ̀ nípa nǹkan báyìí kálukọ́ ọ̀rọ̀ àmọ́ jáde ibẹ̀ yẹn túláàsì ẹ̀wọ̀n ọ̀sẹ̀ mẹ́ta sí ni tẹ̀wọ́n ẹ̀ ń ṣe kámpì yẹn torí di eléyìí báyìí tó bá ti fi kọ́ra látàrí gbogbo àwọn kẹtẹ́ǹsì mss ní kíní kan ní tó gbogbo ẹ̀ tí ti fi kọ́ra ẹlòmíì wọ́n fi kó kan lọ yọ̀ọ́sà sẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ ni <laughs> ẹ dákun fèmí. gbogbo wọn yá fèrè ẹ mọ̀ pé láti ara arú àwọn kékèké ilé yẹn ti ń kọ́ bí yẹn ti ń so lórí ni lópin tí èsì pé ló ń dù ọba ti fi nǹkan kan nínú rẹ̀ tó bá ti fi lé ọ ti gé ní lọ́la nìsín tọ́lọ́ bá bá fún ọ níṣẹ́ o lè jẹ́ pé wọ́n lọ́ọ́ máa dàrẹ́kìtì àwọn yẹn lọ́ọ́ máa kọ́ ní ní tiwọn lágbọn àbí kan tọ́ ọ bá ti kọ́ ọgbọ́n bí òun máa ti máa fi lọ sí wọ́nyẹn tí èèyàn máa fi sosùn tí máa fi para tọ́ ọ bá ti kọ́ ọgbọ́n bó o ní èèyàn ti máa báyàn sọ̀rọ̀ tí ò ní dáyàn lóhùn tí ó fìyàn pé eré tí èèyàn ti máa ṣe sùúrù tí ó máa fi para wàhálà ìjọjúmọ́ lọ́yẹ̀ máa kara yín tẹ̀ lọ́fíìsì àmọ́ látàrí mss tó bá ti gba àpò kan wọ́n pè ọ́ lámì wọ́n pè ọ́ sẹ́kẹ́tìrì wọ́n pè ọ́ o túmọ̀ sí kankan o túmọ̀ sí pé wọ́n fẹ́ kó gain experience gbogbo àtàbí tẹlifó mẹ́mbà bí arò kankini kan ẹgbẹ́ tó máa kéde ńgbà bí àwọn yọọ máa bínú dìde ẹ̀jẹ̀ tiẹ̀ lè ru pé hàn síbẹ̀ náà ń bá sọ̀rọ̀ máa jẹ kẹ́jẹ́ rí oru ìwọ́n fi ń kọ́gbọ́n ni tó bá di lọ́la tó bá di ọ̀gá ńlá kan tó ń bá ọmọ lẹ́yìn rẹ sọ̀rọ̀ tí wọ́n bá ara jẹ́jẹ́ sí kí pẹ̀lú ọ̀gá abẹ́ lọ́mọ èèyàn máa ṣe àwọn èèyàn máa sọ pé àbí rẹ sọ̀gá ti pọ̀ jù ẹ tó látàrí tí wọ́n ti rírí láyé ni pẹ̀lú àwọn amíru mss kúmọ́ kí ni ìwọ yín lórí wọn lẹ́sẹ̀k á rí i pé ipò tí wọ́n dì mú ipò kan ní ètò ṣe é pé ipò ètò ẹni kátètò lọ́nà tọrọ owó fi gún láti pé bíbẹ wọn ọlànfààní ti ń ṣe fún wa láṣẹ kẹfì dálè ọlànfààní ti ń ṣe fún wa tó ń torí délé ìbáyìí. ní ntọ́ mọ lórí ntí wọ́n ń ṣe olùdarí lé wa lórí mu tí wọ́n pa á láti pẹ̀lú nǹkan kan bẹ́ẹ̀ tí ọ̀tà kùtà ọlọ́run tí ọ̀tà kùtà anábì sallallahu alaihi wasallam ká gbọ́dọ̀ sùn lẹ́nu nípa ètò àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n pa á láti pẹ̀lú nǹkan kan tó jẹ mọ́ ètò wa dáǹsì mu tí o ti takùtọ̀ náà tí o takùtọ̀ ànábi ká gbọ́rọ̀ sùn alẹ́ ká mọ̀ mọ̀ ògbẹ́ alágbádá mi èmi sí lágbádá bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ ní ìsinyìí báyìí tí wọ́n sọ pé nìkan sọ lórí orílẹ̀-èdè tó wá túmọ̀ sí kọ́ dàgbà ju gbogbo ara orílẹ̀-èdè lọ ni tó túmọ̀ sí kọ́ gbọ́n ju gbogbo ẹni tó wà lórílẹ̀-èdè lọ tó túmọ̀ sí kọ́ gbogbo sàtífíkẹ́tì gbogbo ara orílẹ̀-èdè gbà ní. ṣèbọ́lọ̀ nǹkan máa yọ ẹnìkan bó ti fẹ́ náà ni nínú àwọn èèyàn yóò sì ní wọ̀nìkọ́ máa ṣe tí gbogbo yín bá wá nìkọ̀ yẹ ẹ kíní kan ẹ̀yin lẹ́yìn àbínú nítorí délé èyí pé lágbájá kí ni tọ́wọ́ ọdún kan náà tó fi sí ní ọ̀mí ọ̀dà ọdún kan yìí mọ̀ bẹ́ẹ̀ kó fi gé dànù torí ẹ ẹ̀yin ṣe gbogbo olúwa bẹ́ẹ̀ torí pé ẹni tó fẹ́ ga kìí pé ẹni tó tọ́ ga ṣe ga tàbí òye wa ẹni tó ti fẹ́ ga kìí bínú ẹni tó ti ga tèèyàn gbọ́rọ̀ sí lẹ́nu níwọ̀n bá jẹ torí pé tẹ́ẹ̀ bá gbọ́rọ̀ sí lẹ́nu níwọ̀n bá tọpa yín pọ̀ tẹ̀ pé lámì o tẹ̀mọ̀ pé ọ̀rọ̀ dàrú abẹ́ ni dàrú yọ dàrú ẹ sì rí tẹ́ bá wò wò pé advantage lọ́kàn ni àbí disadvantage nínú pé ń tà àtìtórí rẹ̀ yẹn lámì o ń ẹ̀ àbí kọ ẹsẹ disadvantage ni ó pọ̀ jù ni àbí disadvantage a rí i pé bóyá disadvantage rẹ bá pọ̀ jù a jẹ́ pé amírù rẹ̀ ti ń ṣe ó wúlò àbí òwúlò òwúlò àmọ́ tó bá rí i pé disadvantage bíbẹ nǹkan yẹn lọ́pọ̀ jù a jẹ́ pé kẹ́ kúkú dissolve ẹ̀ àmọ́ ẹ̀rí pa àǹfààní rẹ̀ lọ́pọ̀ jù torí rẹ̀ kọ̀ wá lè ṣeéṣe kẹ́ ẹ má gbọ́rọ̀ só lórí lẹ́nu kẹ́ ẹ sì fẹ́ kọ́rọ̀ yẹn ó lè tó so nítorí délé ẹni tó bá já mi rúru eléyẹn kò sí tó kàn ó pẹ̀lú tó bá ti yẹ lọ́rọ̀ student àfíà o àbí òye wa gbogbo nǹkan mi tẹ bá pè sí ló lè dá sí o tó kéésì àmírù gbogbogbò àmírù student àfíà lóyún tó mọ báyẹn ẹgbọrọ sùn alẹ́ ló parí torí kọ́rọ̀ ó lè bá a létò eléyìí jẹ́ sókè ìtọ́jẹmọ́ ìwà àwọn aṣíwájú àtàwọn tá a bá yàn lálàsẹ àwọn abẹnugan lórí wa nítorí kọ́rọ̀ ó lè bá a létò bí akẹ́kọ̀ọ́ bá ọdún àyẹ̀ ìlú kéékèèké àwọn oníbèrè béèrè pé àwọn question lórí ìrùn bá lọ wọ́n béèrè pé kẹ́ bá wa describe bí irun gangan ṣe rí ẹlẹ́kejì sọ pé for example èèyàn méèsè ìrùn aago méje wọ́n dẹ̀ ti ń kí aago mẹ́jọ lọ́wọ́ pé kí ni kéèyàn ṣe wọ́n tún béèrè pé tí n bá fẹ́ lọ sí sojúdù ṣé orin sí ọwọ́ ni mo kọ́kọ́ lọ sílẹ̀ ní àbí orúkọ alhamdulilayi wọ́n ní báwo ni ọ̀run ti ṣe rí àlàyé bí àlàyé bí ọ̀run ti ṣe rí ọ̀pọ̀ ní kọ́lọ̀ ẹni tí wọ́n ti ń kí ọ̀run lójoojúmọ́ kọ̀pá náà sí ẹni tí oṣù máa bí ọ̀run ṣe rí nígbà tó bá gbogbo èèyàn mẹ́wàá ti ń kí ọ̀run yọ̀ọ̀run yìí ọ̀gbẹ́ ah, báyìí ni ọ̀run yìí òṣèré náà tó fi lókè. lẹ́yìn ẹ̀wọ̀n kí ẹ̀ máa ń kírun ọjà ìrún magre wọ́n sì tún kírun wọ́n sì kírun àyíká báwo ni ó ti. kọ́ pẹ̀lú wọn kí ọ̀rọ̀ tí wọ́n kí lọ́wọ́ pẹ̀lú àníyàn àrùn tó ń jẹ náà ní ti bá ni wọn kí ti kí ní lè àmù lẹ́yìn ìgbà tí lè má ba sálámà ìwọ náà sálámà gbóhóró tẹ ẹni tán ẹ̀yìn ìgbà náà lọ́wọ́ àkìkì ni ìrún àmù bẹ́ẹ̀ náà ni tó bá tẹ̀rù magre tó ti dẹ́gbẹ́ ìrún ìṣá ìwọ́n kí lọ́wọ́ ògbóró kọ́dà ní ìrún magre lẹ́yìn má ti kí ìṣá yìí àmọ́ tí lè má ti kíráka kẹta ìwọ́ ju ó dúró títí tí lè má mọ̀ tó a tí ó tó a sálámà lẹ́yìn ìrún ìgbà náà ló tó sálámà. lẹ́yìn náà lẹ́tọ̀ sọ lẹ́kẹ̀ta. ẹni tá a bá fẹ́ forí kalẹ̀ sọ́wọ́lá fọ́ọ̀mù lọ́lẹ̀ ní àbúrò fún èyí tó dàrú ìníkà kọ́kọ́ mọ́wọ́ lọ́lẹ̀ kakọ́ mọ́wọ́ lọ́lẹ̀ lọ́nà tí xarúwò yóò fi tẹ̀lé lẹ̀ xarúwò ọ̀nà ní ká subú wọlò lẹ̀ bọ́lọ̀ ẹ̀rí pé sẹ́yìn máa fẹ́ sẹ́yìn máa dúró sẹ́yìn bá kọ́kọ́ mọ́wọ́ lọ́lẹ̀ ọ̀sẹ̀ ọ̀pẹ̀ subú wọlò lẹ̀ àbí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ kórókún lẹ́ mú lọ lè kọjọ́ pé èèyàn ṣubú wóoru lẹ̀ ọ̀rọ̀ tó lẹ́yìn àwọn àdéhùn tó pọ̀ jù wọ́n tọ́ka sí mímọ́wọ́ lọ lè láti síwájú ọ̀rọ̀ ọ̀làwà. àkùnrin ìlú náà ti lọ́dọọdúnmọ́ lọ́dọọdúnmọ́ kí máa ń bá tẹ̀lé ọ̀túnba àwọn kan máa ń sọ̀rọ̀ ṣé ká máa sọ̀rọ̀ ní ọ̀tá bíi àti ká máa sọ̀rọ̀ bíi yálùbọ̀lá àgbé láti ya mẹ́tọ̀ ṣé wọ́n máa sọ fún máa wọ̀rọ̀ náà ní sẹ́kúnà nínú tí wọ́n máa fi hàn lẹ́bà ọ̀rẹ́dẹ́ ká máa ka kó hàn pẹ̀lú màìkókó bífọ̀ kí ìmáà tó bẹ̀rẹ̀ kó gbà tàbí àwọn dáhùn máa ṣe kéèyàn máa bá wọ̀rọ̀. alhamdulilayi sẹ́mi àti bẹ̀rẹ̀ sí ní fi kúrúbà gbogbo ẹni tí máa ń bọ́ kúrúbà ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ ọba àti fi mọ́tíláṣí lẹ́wọ̀n bá tún jó de mẹsàlásì rẹ wá tó kùn bá tó bá ti jẹ pé ẹ̀yin ni kó tó bá ń bá wí nípa pé mùsùlùmí ni ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn. ẹ wá ti dájú bo ibi àlọ́ alárẹ̀ wa lẹ́kítọ́ ọ̀lẹ́ ti ń bọ̀ tó kùn bá tẹ̀ máa ti bọ̀ fún bá yẹn ẹ̀ dàbí. dídákẹ́ ọ̀rọ̀ kò pé ká má fọwọ́ bá rẹ̀ ní sọ ká má fi ọwọ́ bá rẹ̀ ní sọ ẹ lè má fọwọ́ sàpèjúwe àmọ́ àhàyàn ọ̀gbọ́dọ̀ ṣe kéde ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ yàtọ̀ ẹ láwọn mọ́sálásí tó ti pé ń jọjúmọ́ kí màá wọ́n tó dé wọ́n máa ń kí àwòrán nìwọ̀n pẹ̀lú microphone sílẹ̀ ìtọ́nà kọ̀tọ́nà àdádálẹ̀ bídíà bídíà lélẹ̀ kò sínú súnà níbi káwọn wí kankan tí wàá tó kọ́tọ́ tó kótó bá báyà kùrán ni là ń ké àbí báyà wáàdí là ń ṣe àbí ẹtí kọ́kọ́ ṣe tẹ̀ fẹ́ ṣe ní yorùbá kẹtó wá sí kútúbà gbogbo àdáda lẹ. oníbèrè rẹ̀ pé ṣé bàbá ń fẹ́ pé kò sí ẹ̀sìn ṣé ká fi ìjọba ìpẹ́ sáàmù bí mss ní tẹ̀lílẹ́kì ní ọ̀báwò láti kò sí gangan sọ ìlàbọ̀ báwo láti pa àwọn ìfẹ́sìn wa nínú ẹgbẹ́ wo láti wọ̀nyí. alhamdulilayi wọn ní sábà fẹ́ pèpè táwọn pèpè sẹ́yìn wa àti sẹ́gbẹ̀ẹ́ wa. èmi náà bí sẹ́yìn wa láwọn pè é sínú abẹ́gbẹ́ wa ẹ̀sìn wa ní jama ẹgbẹ́ wa báwo ẹgbẹ́ díùs kó tó máa bẹ̀ tó ti páyì iná ni ọgbẹ́ yẹn gbọ́dọ̀ ti fẹ́ fi wẹ́sìn tó ti pátọ̀ lọ́lọ́ tó ti wá ẹ̀sìn tó ti pé bẹ́ẹ̀ náà ò lè wọ́ bẹ́ẹ̀ àmọ́ gbogbo ẹgbẹ́ wa ìfẹ́ inú náà ló bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tontori délé ẹ̀sìn wa lágbègbè ti kí ẹgbẹ́ wa ẹgbẹ́ kí ẹgbẹ́ wọn ọ̀wọ́ ti kankan lẹ́gbẹ̀ẹ́ sí wa tontori délé eléyìí wọ́n máa ń fa confusion ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ gbẹ́ ti la pàtó máa rí kíkíní kan jàmáà kan jàmáà kan jàmáà kan jàmáà kan jàmáà kan ọ̀dà òfẹ́ gbẹ́ ti la jama o ẹkún jama o nípa ọba o sẹyìn sọ pé islam tọ́lọ̀ fi rán ànábi sọ̀rọ̀ bá àti sọ̀rọ̀ àti kọ́wọ́ yóò àgbẹ̀ táwọn owó wá ní kí ẹsẹ̀ tà ànábi náà tó sẹ́yìn sọ ni pé islam tí ànábi fún àwọn sàbí rẹ̀ lẹ́nu lórí ìníkọ́wọ́ ayé alùkìdáwó wọ́n sọ̀rọ̀ eléyìí kẹ́ni kì í so kọ̀ kọ̀ ọ̀nà yẹn ọ̀pọ̀lọpọ̀ tó bí ó kọ láyè sí òní pé ó ti di means of income pé àwọn jẹmọ ò lẹ́yìn o jẹmọ báyìí òkè ẹrọ wà ẹ fẹ́ gbà kankan lọ́dọ̀ ìjọba bẹ́ẹ̀ bá dé jẹmọ tẹ́lẹ̀ rí tẹ́lẹ̀ rí ìjọba yìí dìlù pẹ̀lú individual jẹmọ non governmental kìnìkan tọ̀sán àpò àmì olówó gan gbogbo tó bá tọrọ rẹ́gísítà tó sáyé rẹ̀ tó o fi rówó eléyìí ló bí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ lónìí báyìí tó islam lẹ́sìn yẹn kì í sẹ́gbẹ́. oníbèrè bèrè pé ilé ìdìbò bèrè lẹ́kùn tí wọ́n bá ti ní oríṣà ìlọ ìjẹba mọ́gírìtì ní oṣù kí mọ́gírìtì tẹ́lẹ̀. iná mo ti sọ pé ó jọ ìmáàmù fún ìrùn mọ́gírìtì. báwo ni àti kí wíńdírì ṣe ìrètí afá ìṣà ẹni ọ̀ ìgbà ọdún jáde kéèyàn èèyàn ò bìrà rẹ̀ léèrè ṣé tí mo bá sùn kí n tó kí wítìr ṣé ó sì ṣe ṣe kí n jí kí tí ìyẹn bá ti jí kí lóru nítorí àti pé tí wọ́n ti kí ìṣe àjà kí n tó sùn kí n máa kí wítìr. gẹ́gẹ́ bí Abubakar rọ̀bí ọ̀la àwọn ọ̀sẹ̀ náà ṣe. ṣùgbọ́n ọmọ rọ̀bí ọ̀la àwọn òun náà lọ wítìrì lára títí di òru torí máa jì. ìjọba yọrọ yìí lọ́rùn bẹ́ẹ̀ kẹ̀míkẹ̀mí èyí ò fira rẹ̀ léèrè ní ewu lọ́rọ̀ mi lọ́rùn torí mo ti mọ pé tí wọ́n á ti tún jojúmọ́ àbùsọ̀lá tó kọ́ ìròmìnà náà ló máa ń lájà tó ẹlòmíì kọ́mà ló máa ń lájà ẹlòmíì ọlọ́ọ̀hún ẹ̀kọ́ ló máa ń lájà ẹlòmíì sẹ́mi ọlọ́ọ̀hún ni wọ́n máa para kúrò ẹ̀ẹ́n tó kálukú ti mọ ara rẹ̀ ẹni tó bá ti mọ abẹ́ ìyá máa kí wíjì rẹ̀ kó tó sùn.

àbí òye wa ọgbà fún ọyọ̀dẹ torí náà lànà bisimilá àbíyàn sọ pé alimọ́mìnú kẹ́yẹ sọ̀rọ̀ tọ́fẹ̀ ẹni tó gbọ́n tọpọlọ rẹ sì mú belebele ni mú mi ni àmọ́ pé èèyàn wà ya dẹ̀pẹ̀ wọ́n máa ti bẹ́ẹ̀ máa ti bẹ́ẹ̀ àmọ́ ìsìlámù náà kẹ́kọ̀ọ́ yẹn yẹn jẹ́ o làbọ́ wọn làbẹ̀rọ̀ ṣùgbọ́n wọ́n nígbà wo la lè yáre pé à nígbà tí wọ́n bá yàn yàn jẹ náà èèyàn nígbà ẹni tó bá yàn ọ̀jẹ̀ yàn jẹ bó ti yàn ọ̀jẹ̀ àbí kò sàkórí jẹ ó hàn pé lágbájá yóò fẹ̀tọ́ rẹ̀ dùn ọ́ má jẹ́ kó fẹ̀tọ́ rẹ̀ dùn ọ́ bá a tọ́ o sì ní fẹ̀tọ́ rẹ̀ dùn ọ́ ọ̀nà wo ló fi wá kọ kó fẹ̀tọ̀ rẹ̀ dùn ọ́ yìí ó ti ṣe ń gbà mí kọ́ ẹ gbọ́rọ̀ ẹnu ni ó ti ṣe ń gbà ó ti ṣe ń gbà mí kọ́ ẹ gbọ́ ọ̀ràn yẹn sí ni torí pé tí ọ̀gbọ́ lẹ́nu rẹ̀ kọ́ fà á ó ti ṣe tẹ́lómi bàbá sọ yọ ọ̀fọ̀ kọ́ fà á àmọ́ tó bá ṣẹlẹ̀ yìí pé gbogbo ọ̀nà tó gba ẹ̀ bọ́ sí ṣé ìsìláàmù gbà yìí pé kó sọ fún pé kó bọ́ síta kí wọn náà bọ́ ta ṣé islam gbà bẹ́ẹ̀ islam ọ̀fẹ́ ìwà àdàlùkù ìwà àmàbà ẹ̀dẹ́ ìgbélọ́pọ̀lọpọ̀ máa mí.